kódà nínú àwọn tọ́pìkì wa tó pàtàkì jù ilé ìjà sọ nínú rẹ̀ lélẹ́yìí wa ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí wa ẹ̀mí tó ṣe pé òun náà ní bẹ lára wa tá à ń fi jẹ èèyàn ẹ̀mí tó ṣe pé òun náà ní nǹkan tó ṣe pé tó bá ti kú lára èèyàn òkú lókù tí wọ́n máa pè yàn ṣíṣe àtúnṣe ẹ̀mí yìí sábàbí ńlá ni tí ó jẹ́ ká rí ilé rere dé sí tí ó jẹ́ ká jọ kan nínú àwọn ẹni tọ́lọ́mọ bọ́ kẹ̀tí ọ̀gẹ̀ nínú àlùjẹ́nà àìrè yìí ṣe yóò jẹ́ sábàbí ńlá tí ó mú kí èèyàn kọ́ bọ́ sílé ìyá ńlá eléyìí tó ṣe pé kò ní pẹ̀kun ìyá iná ọlọ́mọ sì wà lọ́mọ aná. akramakumullah ẹ̀mí òun náà ní agbára eléyìí tí ń bẹ lára èèyàn tó mú kí ara èèyàn kọ́ máa gbé fúkẹ́ kọ́ máa ta kébékébé òhun ìní ń bẹ lára ló jẹ́ kí ẹlẹ́sẹ̀ rè gbẹ́sẹ̀ kẹlẹ́nu rè gbẹ́nu nígbà tí ẹ̀mí ò bá sí lára ẹsẹ̀ kìí ṣe gbé má ẹnu kìí ṣe gbé ẹ̀mí pàtàkì púpọ̀ lára ọmọ èèyàn ọlọ́run ló lẹ́mí o ọmọ èèyàn gbọ́dọ̀ wọ́n ọ̀nà láti fòpin sí ìsẹ̀mí ara rẹ̀ gbàtọ́ lọ́nba kó tó. náà ya dẹni tí ẹ̀mí ò fi ara rẹ̀ sílẹ̀ tí wọ́n wá kakó lókè pẹ̀ lọ sábẹ́ ilẹ̀ njẹ́ àmọ́ yìí pé Al-Qur'an Al-Karim tọ́ka sí polisi mẹ́ta oríṣi àkọ́kọ́ òun ni ẹ̀mí búburú ẹ̀mí burúkú ẹ̀mí kẹ́mi ẹ̀mí tí ọ̀dà alákòóbẹ́ẹ̀mí tí sánà àti wá orí ibú ńlá fún mi òun ni wọ́n pè ní nafsun amara ẹ̀mí tó máa ń pani láṣẹ láti ṣe ìbàjẹ́ láti ṣàìdá láti dáhùn fún tí ara máa béèrè fún ẹ̀mí tí wọ́n máa pè ọ́ láti dáhùn fún tí ara máa béèrè fún ara tẹ́rí yẹn téèyàn bá fi lè sọ ìjánu lẹ̀ fún ó máa ń béèrè fún gbogbo aburú ó máa ń béèrè fún gbogbo àìdá tó bá bẹ̀rẹ̀ látòrí ẹyinjú rẹ tó bá fi lè sọ ìjánu lẹ̀ fún ẹyinjú rẹ gbogbo tí ẹyinjú ọmọ abèrè fún títí mú ní sórí ibu ni wo ìwòkuwò wò láwùgbádùn wò kó yó ètò òwò yóò ti tó nǹkan tún wò sí tó bá sọ ìjánu lẹ̀ fún ẹ̀yìn ju rẹ̀ tó bá sọ ìdánu sílẹ̀ fún ẹnu rẹ̀ kò sírú wọ́ọ̀kù kò sírú rọ́ọ̀kù náà láyé tó ní fẹnu wà ìsọkúsọ ìwékòwé gbogbo àwọn ọ̀rọ̀ téèyàn á máa sọ sí máa fi sórí ikú kò sí ètò ìsọ tọba ti lè kó tọba ti lè kó ẹnu rẹ̀ níjànú etí wa kọ́. téèyàn bá fi lè sọ ìdánù lẹ́fẹ̀ etí gbogbo gbọ́kúgbọ́ iná ni wọ́n máa wò gbọ́ gbogbo ìwíkúwìí iná lè tí ọ̀fẹ́ máa tẹ́tí sí akramakumullah bẹ́ẹ̀ náà ni abẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo yòókù téèyàn fi lè kó àwọn ní ìjánu ohun tó dájú òun náà ní wípé ẹ̀mí tí máa ba tẹ̀lé jẹ́ yìí yóò padà sọ̀yàn di ẹni tó ṣe wípé gbogbo aburú gbogbo àìdá eléyìí tí mo ní sórí ikú ní rọrùn iná lèyìn ó di pé yàn ń dáwọ́lé lé dáwọn sọ fún wa nípa arábìnrin tọ́lọ̀ bìbì tínà anabi yusuf alayhi salam imra'atul aziz wani wa ma ubarri'u nafsi inna an-nafsa la ammaratun bis-su' illa man rahima rabbi illa ma rahima rabbi inna rabbi ghafurur rahim nínú suratu yusuf àyà kẹta lé ní àádọ́ta èmi ọ̀fọ́ ẹ̀mí ara mi máa wọ̀ pé tòun ti pé mo fẹ̀sùn kan yóò so wípé yóò so ló fi ìlọ́kulọ̀ lọ̀ mí nǹkọ́ ẹ̀mí ara mi máa wọ̀ fẹ́mi náà nípa tí mo kó nínú ọ̀rọ̀ yìí tó fi débi tó dé yìí o lọ́tí kó náà ló kó gbogbo pa nítorí pé ẹ̀mí olùpẹ́ni ṣèbàjẹ́ olùpẹ́ni lọ́pọ̀lọpọ̀ láti ṣèbàjẹ́ onálẹ̀ eléyìí ló mú àmà ìpè ẹ̀mí oríṣi kan nìyẹn ẹ̀mí tí ń pẹ́ni láti ṣèbàjẹ́ nítorí tí o bá ti lè tẹrí ẹ̀mí rẹ ba fún àṣetán tí àṣetán ni wàá sọ ẹ̀mí rẹ tó sọ di kẹ́tẹ́kẹ́tẹ́ tó sọ di ràkúnmí eléyìí tó ṣe pé yọọ máa mọkùn láti lọ síbi àti mú ọ ṣèbàjẹ́ àti mú ọ dáràn kò sí tàbí ṣùgbọ́n pé ẹ̀mí rẹ gbogbo bíi bú gbogbo ibi tí ọ̀dà iná ẹlẹ́mí rí ó gbé ọ lọ. a rí i pé gbogbo àwọn ọ̀daràn láyé gbogbo àwọn èèyàn bú láyé ẹ̀mí ti pè ní lọ síbi kásá yìí òun lọ́jọba lára wọn ìlọ́fà ni wọ́n fi jẹ́ ọ̀daràn amugbó lásán kọ̀ ẹ̀mí yẹn ló tì í lọ síbi kọ́ máa mugbó kọ̀sáláì máa ṣe òun náà lẹ́ẹ̀kan láàrin bí ẹni tí ó kóra rẹ̀ ń jánu má mugbó má ṣùgbọ́n nígbà tí ẹ̀mí yìí tó bá gún gàràngàrà yóò tún ní kó wá bọ̀ mú kínní o àti pé àìkò tí gbà ló mú kó wọn máa ronú bí ẹni tó fẹ́ ronú pé wàdà bẹ́ẹ̀ náà ni àwọn apààyàn ẹ̀mí ti pe ní lọ sí ti káhùwà àbàjẹ́ yìí ń lọ jọba lára wọn ìlọ́fà ló fi jẹ́ kó rọrùn fún wa láti pààyàn tí wọn bá sì ti pààyàn inú wọn ò ní dùn akramakumullah ẹ̀mí burúkú yìí ní bẹ fún gbogbo àwọn tó máa ń wọ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ àwọn olórí ibú tó fẹ́ wọ náà ní rọrùn bí ẹgbẹ́ àjẹ́ bí ẹgbẹ́ oṣó bí ẹgbẹ́ mèrè bí ẹgbẹ́ àwọn dáridári àwọn olórí ibú lóríṣiríṣi ẹ̀mí burúkú yẹn ni ló jọba lárọ́ mẹ́yàn tó fi máa ń wọnú gbogbo àwọn ẹgbẹ́ yẹn yìí máa sábà ṣe gbogbo wọn náà wípé kí àwọn jáde kúrò nínú ibi táwọn wà yìí torí pé àwọn fura mà pé ikú ọ̀gbọ́dọ̀ káyàn má orí táwọn ṣe yìí kọ́ má sórí ibú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ rí i pé yọ́ọ̀ máa ṣe bí kọ́ jáde ni kò ní jáde níbẹ̀ nítorí pé ẹ̀mí burúkú yìí ti jọba nínú ẹ̀mí rẹ̀ ẹ̀mí burúkú yìí ẹni ń bẹ lára àwọn babaláwo olóńbẹ lára àwọn adífá olóńbẹ lára àwọn atọ̀pẹ̀lẹ̀ olóńbẹ lára gbogbo àwọn oníyàwó gbogbo nítorí pé ìgbàgbọ́ tiwọn òun náà ní wípé kò sí nǹkan kan tó lè ṣe àwọn tó bá sì ń sọ̀rọ̀ ọ̀nà irú àwọn kọ́ ní ọ̀wọ́ náà àti pé tó bá sọ pé wọ́n mú ní ọ̀la wọ́n bá mú ní àwọn ọ̀la ni wọ́n àmọ́ amú nítorí pé ọ̀rọ̀ tàwọn ti di àfàtì lọ́wọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìdí inú jáfìrí pé wọ́n ó ṣe torí ibú náà nítorí pé anafsal amara ẹ̀mí tí máa pèèyàn lọ síbi kásá ìdá ó ti jọba lára wọn. akramakumullah wọn náà lọ jọba lára aṣẹ́wó tó fi ṣaṣẹ́wó títítítítítítí tó fi di pé àrùn wọn ń gbógun rẹ̀ wọn ò tí ì mà tó tètè rán mari sàárè eight yóò fi lẹ̀mọ́ lára àrùn yìí tún lẹ̀mọ́ lára síbẹ̀síbẹ̀ kò tún ní jáwọ́ ńbẹ̀ yọọ máa wo bí kó nu tún tà fún gbogbo ara yìí kí gbogbo àwọn kúkú jọ kù bẹ́ẹ̀ ni nígbà tí ẹ̀mí burúkú yìí bá ti bẹ láàrin yìí gbogbo kọdákọdá iná lẹ máa bá lọ́wọ́ yẹn bí pẹ́ gan bí ká ṣòfófó wá kọ́kọ́ àjẹkọ́ malakeji bí ká máa gbẹ lẹ́sẹ̀ bọ́ ọba ọpa lẹ́sẹ̀ inú rẹ̀ ọmọ wa dùn lórí gbogbo bàjẹ́ lórí gbogbo aburú irú ẹ̀mí yẹn ló ń bẹ fún awakọ̀ tí ń wa ọkọ̀ àjàgbé ó lóun ti ń wa ọkọ̀ tó ọdún méjìlá báyìí òun sì ti ṣekú pààyàn sí àádọ́ta ọ inú òun dùn ní tóun bá tẹ̀ tí rántí òun àgbẹ̀ yọ I'm champion yọọ mọ wa fi ẹlẹgbẹ́ rẹ̀ lérí pé èèyàn mélòó ni wọn náà ti ṣekú pa á ah, ikú báwo èèyàn ẹ̀rù ọlọ́run bèbí gan-an ó tọ́kùn yìí irú rẹ ó yẹ kó wọ́pọ̀ àjàgbé ẹ̀mí burúkú ni máa bẹ fún wọn ẹ̀mí burúkú ni bẹ fẹ́ni tó ń rojọ́ fún nípa àjà tó ṣẹlẹ̀ láàrin ìwà àtẹlùmí tó ń sọ pé lágbájá èmi pẹ̀lú rẹ ti ẹ̀jọ́ nígbóhùn aṣọ láàárọ̀ yìí ibi tá a ti ẹ ti ń sọ̀rọ̀ tá a ń sọ̀rọ̀ síra wa báyìí ọkàn gbanetí mi ni ló kó ìfọ́tí fún mi áò ó kó ìfọ́tí fún ọ tí wọn náà sáládà bọ́ sáládà sáládà báwo sàládàbáwo ẹ̀mí burúkú ló ti jọba nínú ọkàn tiẹ̀ ìdínú tí ó fi máa sọ yìí pé ìṣe lọ́yẹ kọ́ sàládà ẹ̀mí burúkú ló bí àwọn oríṣiríṣi òwe burúkú nínú èdè wa ẹ̀rí pé lédè Yorùbá ni wọ́n sọ pé tí a díẹ̀ tọ́ba dọ̀ lóògùn kí ni kí wọ́n ṣe fọ́ lẹ́yìn ẹ̀mí burúkú ló bí nítorí pé ńgbà tí ẹ̀mí burúkú bá ti ń bẹ pẹ̀lú èèyàn ìyẹn ọmọ wa kọ́ bàjẹ́ ìyẹn ọmọ wa kọ́ burú ìyẹn ọmọ wa kọ́ má dáa a'udhu billahi minash shaitanir rajim ta ló wá fẹ́ sọ fún wa pẹ̀lú ẹ̀mí yẹn ò sí lára tó ná ẹ̀mí ẹyọ kan a máa yàwòrán nígbà kan ẹ̀mí rẹ lè yàwòrán rú eléyìí kọ́ máa pè ọ́ lọ sí di ìbàjẹ́ tó bá tún yá yóò tún yàwòrán oríṣi mi eléyìí tálàyé rẹ̀ ń bọ̀ ẹ̀mí kejì òun náà ni nafsan lawama nafsan lawama òun náà lẹ̀mí tó máa ń kó yàn níjànú ẹ̀mí tí wọ́n máa bọ́ wí ẹ̀mí tí wọ́n máa bọ́ ọjà ẹ̀mí tí wọ́n máa sọ fún ọ pé kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ tó ọmọ pé sọkúsọ lọ ń sọ yẹn ẹ̀mí tí wọ́n máa bọ́ wí tí wọ́n máa sọ fún ọ pé kí ló tó parọ́ síbí wọn náà máa pè rọ́ọ̀lọ́ ń pa ó sì máa pọ́lọ̀ wọn bọ̀ fẹ́rọ́ ẹ̀mí tí wọ́n máa sọ fún ọ ikú ń sowájú pọ̀ tó ọmọ da ẹ̀mí tí wọ́n máa sọ fún ọ pé kí ló dé tó ń pẹ́ gan ọmọlàkejì lẹ́yìn ọmọ ní ìtumọ̀ wọn náà láti gbọ́ pé àwọn ẹlòmíín náà ń pẹ́ gan rẹ ẹ̀mí tí wọ́n máa sọ fún ọ bí wọ́n máa ti sọ fún ọ wípé owó èlé jíjẹ haramu kí ló dé tó tún jẹ́ pé di owó èlé iná lọ tẹ bàtì ẹ̀mí tí wọ́n máa sọ fún ọ wípé zina eléyìí tó ń ra gbálé tó ń ṣe gbogbo gba yìí haramu mani kọ́dà gan òfin ṣẹ̀ríà ó sọ pé zina ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe é pé téèyàn ọba file lè tìyà rẹ̀ láyé tó bá fi bá bẹ́ẹ̀ kú tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama fahuwa tahtal mashi'a yóò máa bẹ lábẹ́ bọ́lá wọn bàbá ti ṣe fẹ́ insha rabbuna afa'an wa insha àdàbà tó bá wọlé wa lẹ́dàá wa yóò sàmójúkúrò fún tó bá sì wù yóò fìyà jẹ ọ̀ yá ajá wọn bẹ̀ ẹ̀mí tí wọ́n máa sọ fún ọ pé bí mùsùlùmí ló pera rẹ̀ náà ló dé tó fi ọjẹ bàbá Ṣàngó tí wọn náà gbà Allah ẹ rí i pé nínú ẹ̀mí rẹ̀ yóò máa mọ̀ bẹ́ẹ̀ ẹ̀mí tí wọ́n máa sọ fún ọ pé kí ló anta muslim ẹ̀yìn làwọn mùsùlùmí máa lọ nígbà tó bá dọjọ́ ọdún kí ló dé tí wọn náà lọ bá wọn pé síbi tí wọn ti ń sọdún eégún kí tó bẹ̀rù ọ náà tẹbi mùsùlùmí ni wọn pera rẹ kí ló dé tí wọn náà bá wọn kópa nínú ọdún orò anta muslim mùsùlùmí ni wọ kí ló dé tó fi jẹ́ pé wọn náà bá wọn sí ọlọ́yàdé oníkàlùkù wọn máa rí wẹlé nínú ẹ̀mí rẹ̀ nǹkan kan máa bọ̀ wí yóò máa bọ̀ ọjà lórí gbogbo àìdá kò sí síbi ọmọ èèyàn sì ṣàìdá láyé ẹ̀mí yọ máa báyàn wò yọ máa báyàn sọ̀rọ̀ yọ máa kó yàn dànù yóò máa kìlọ̀ fún yàn á ah! irú ẹ̀mí yẹn mi tó dáa púpọ̀ ni o nítorí bá méjì pọ̀ tọrọ rẹ bá padà já síná tọrọ rẹ bá padà já sí jahannam kí ni ọ̀wọ́ náà nàá rí atara àtẹ̀mí náà má kó bá mi má ba tèmi jẹ́ ara mi ọ̀ràn náà ìtumọ̀ ntẹ́mi ẹ̀ sí rẹ̀ má bà tèmi jẹ́ má kó bá mi má bà tèmi jẹ́ ara mi ọ̀ràn náà ìtumọ̀ tẹ́mi yẹn ṣe lò torí ẹ̀ náà ló sì jẹ́ pé ọlọ́run ẹlẹ́dàá wa wọ́n sọ fún wa nínú Suratul Qiyam wọ́n ní balil insanu ala nafsihi basira èèyàn gangan fúnra ara rẹ̀ ó tó lálámòjútó lórí ara rẹ̀ kí lẹ́sẹ̀ láì dá tẹ́ẹ̀rí inú ẹ̀mí gbẹ̀mí yín bá yín lórí ẹ̀ ẹ̀sùn àìdá kan tẹ̀sí láyé tẹ̀ gbọ́ wípé olùbániwí kan ti ń bẹ nínú ara ẹni ọba yín wí kò sí nǹkan náà tẹ̀sí láyé bẹ̀rẹ̀ látòrí ìgbà tá a ti wà kéékèèké tá à ń jí ẹran jẹ nù sàásùn ọmọ rondo tí ń jí ẹran jẹ nù sàásùn ó náà máa rí inú ẹ̀mí rẹ̀ pé nìkan sọ pé tí mọ̀mí rẹ̀ bá kọ́ ọmọ bẹ́ẹ̀ wọ́n á kù wa lọ́wọ́ tí nǹkan tẹ́mi wá ń pè wá lọ sídìí rẹ̀ mú pé dáadáa ni ká ṣe ká má ṣàìdá ọ̀nà tó dáa ni ká tọ̀ ká má tọ̀ ètò burú sáà ń dáhùn sáà ń gbọ́ tẹ̀ntẹ́mì sọ pé ká ṣe ní dáadáa là ń ṣe àbí ìtẹ́mì tí ń pè wá lọ sídìí aburú ń pè wá lọ sídìí rẹ̀ là ń dáhùn torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kan wọ́n ní ẹnu ló máa ń parọ́ ọkàn kì í parọ́ so an-nafsul ẹni wọ́n wò tí wọ́n fi pòwe yìí nítorí pé tí ẹnu rẹ bá ń parọ́ ẹ̀mí rẹ tí máa kọ́ bàjẹ́ fún yàn kí náà máa sọ yóò sọ pé irọ́ ló ń pa irọ́ ló ń pa má ti torí pé àwọn ọmọ pé irọ́ ló ń pa kọ́ máa parọ́ irọ́ ló ń pa bẹ́ẹ̀ ni gbogbo ọmọ èèyàn rí akramakumullah eléyìí ọjọ́ ẹ̀mí oríṣi kejì ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń sọ fún wa nínú suratul qiyamah wọ́n ní wala uqsimu bin nafsin bin nafsil lawwama mo gbóra pẹ̀lú ẹ̀mí tó máa ń bá ni wí mo gbóra pẹ̀lú ẹ̀mí tó máa ń bá ni wí. adúpẹ́ fọlọ́ mùsùlùmí ni káfíìrì náà ni ẹni ọlọ́ni ẹni ṣètọ́ni náà ni gbogbo oníkálukú alọ́lẹ́mí ọwọ́ àkùsọ̀wọ́ rẹ̀ báwo ló ṣe dáhùn kọ́ sí báwo ló ṣe kọ́ sí. ẹ̀rí bàbá mi dédé à tọ́tẹ̀ bàtí bídà dàgbé bídà ló jẹ lẹ́nu bí òbí òun náà mọ̀ pé bídà ọ̀dà torí ẹ̀mí rẹ̀ ọmọ sọ fún bàtí wọ́n máa ń sàdáadáa lẹ̀ ẹ̀mí ọmọ sọ fún pé wọ́n mọ̀ ní kíní yọ̀ ọ̀dà wọ́n mọ̀ ní kíní yọ̀ ọ̀dà hàn tí ọba dá ń kọ́ tí ọba dá ń kọ́ bí wọ́n bá àwọn bàbá lórí ẹ̀ bí wọ́n bá àwọn bàbá sórí ẹ̀ má bá ń sọ má bá ń sọ tí tọ́ alḥasan al-basri rahimahullah oní innal mu'mina wàllahi ma narahu illa yalumu nafsa oní olùgbàgbọ́ òdodo mo fi ọlọ́wọ́n ọba búra a lè rí àyàfi kọjá ẹni tó ṣe é pé ó ń kóra rẹ̀ níjànú ó ń bẹnu àtẹ́lura rẹ̀ yọ́ọ́ máa fi ra lérè pé ma aradtu bi aqlati ma aradtu bi hadithi nafsi wípé kí ni kí ló dé kí ló dé tí mo fi jẹ oúnjẹ yìí tó ń jẹ tí mo jẹ èso sì bá mi sọ̀rọ̀ tí mo ń sọ èso sì mu tó rí pé jẹkújẹ lọ ń jẹ tó rí pé sọkútọ lọ ń sọ bẹ́ẹ̀ lẹ́nu mi ni ọmọ sọ fún mi gbogbo wa wa innal fajira ṣùgbọ́n ọ̀daràn nínú àwọn èèyàn yambi kódùmẹ́ni wọ́n tẹ̀síwájú pẹ̀lú àbàjẹ́ máa yọ̀ ẹ́ ti bọ̀ náà òun ò ní bára rẹ̀ wò gbámúmi ni yóò máa bára rẹ̀ wò àṣé ẹnitẹ́ pàkíyèsí rẹ̀ gbogbo gbà wọn àmì gbọ́dọ̀ ń fẹ́ràn rẹ̀ fún dáadáa ọwọ́ àkùsọ́wọ́ rẹ̀ kí wọn náà ṣiṣẹ́ tó. Sa'id ibn Jubayr rahimahullah ó ní wala uqsimu bin nafsi al-lawwama ó ní an-nafsu al-lawwama ay ẹ̀mí tó ṣe pé ó máa ń báyàn wò lórí dáadáa tàìdá yọ bọ̀ wí lórí dáadáa kí ló dé tó ń ṣe púpọ̀ jù bá ń lọ yọ bọ̀ wí lórí àìdá kí ló dé tó ń ṣe tọ́fẹ́ bá tara rẹ̀ jẹ́ ẹ rí i pé nísì ara wa eléyìí tó ń ka rẹ̀ tọ́jú ọgọ́rùn-ún mẹ́ta ó gbogbo oríkèé kọ̀ọ̀kan ẹni bùkátà ká ṣe sàrà fún lójoojúmọ́ bó láti wá ṣe sàrà fún kí láni èlò láni tàbá ṣe sàrà tó níta tó ṣe sọlá ńgbà tá a bá ń ba lọ bẹ́ẹ̀ kódà kó ṣe náírà kọ̀ọ̀kan láfi ṣe sàrà fún oríkèé kọ̀ọ̀kan tó jẹ́ three hundred and sixty naira per day ńgbà tí èèyàn bá ń ba lọ bẹ́ẹ̀ tí ìbá ìtọ́dún mẹ́wàá owó òní ti fẹ́ fìdí jálẹ̀ no anabi sallallahu alaihi wasallam tẹ́ bá ṣe subhanallah sàrà ni alhamdulillah sàrà ni allahu akbar sarani la ilaha illallah sarani kẹ ẹ ṣàtúnṣe láàrin èèyàn méjì tí ń jà sarani kẹ ẹ pè àwọn èèyàn lọ sí di wọn ṣe dáadáa kẹ ẹ fòrò wọn sarani kẹ ẹ kọ ìbàjẹ́ fún wọn sarani kẹ ẹ gbẹ́rù rẹ ni tí ò lè dá gbẹ́rù tí ò lè dá gbẹ́rù sarani kẹ ẹ lórí rẹ sarani ok ẹ bóòlù àṣewà ṣe títí tí èpè three hundred and sixty lójúmọ́ kan ní ìsìn bíi ti agódé ní ìsìn lẹ́nu gbàtílẹ̀ má lónìí ṣé dáadáa tó lè jásí sàárà ń lẹ ti ṣe pọ̀ jù ní àbọ̀ràn kọ́ńkálukó kéè sára rẹ̀ anabi sallallahu alaihi wasallam wọn á ní káwọn òkè kúrú tẹ bá ti ṣe rak'ata ad tẹ bá ti ṣe rak'a méjì tẹ ad-duha òtítọ́ fúnpa ẹ ti ṣe sàárà fún gbogbo oríkì ara yín lónìí sáà ti ṣe báwọn sáà ti ṣe rak'ata ad inshallah abẹ́rẹ́ látọ̀la lọ sá ẹ̀rí pé bọ́pọ̀lọpọ̀ sí wa inshallah abẹ́rẹ́ látọ̀la lọ ọ̀la náà yọ̀fẹ̀ tọ́tùla <laughs> wa hakadha bọkọlọpọ sí ma tẹ́ra wọn jẹ́nu tí gbèsè ayé lọ́mọ wọn lọ́ọ̀tàn sunna anabi sallallahu alayhi wa sallam ó fi hàn wá kó kéré raka méjì ọ̀pọ̀ ju raka mélòó mẹ́jọ tí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ńgbà tí wọ́n bá ń pè yẹn tẹ́mi bá ń pè yẹn lọ sí ti pé mẹ́jọ anábì ṣe lórí mẹ́jọ rí kí ló dé tó dùn lórí mẹ́jọ pé wo fi mí lẹ̀ méjì tí mo ṣe gan mo tra o tra o sọ eléyìí ìdíjọ́ mi á máa tra o láti méjì o máa di mẹ́rin kó o bá di mẹ́rin o máa di mẹ́fà láti mẹ́fà o máa di mẹ́jọ akramakumullah méjì gan ọ̀pọ̀lọpọ̀ sí ìdí nu dábìrì gbé níìsín wọ́n ń pè àwọn sọ̀làwátì kan ní asúnànù rọ̀wátì àwọn asúnà tánàbí ò lè má ṣe tọ́ba wà ní rọ́kà mẹ́rin ṣáájú sọ̀látò gbóhùn méjì lẹ́yìn sọ̀látò gbóhùn méjì lẹ́yìn mọ́gìrì méjì lẹ́yìn ìṣá méjì ṣáájú àṣùbà tá a mójútó wọn tá a mójútó wọn àwọn gbóhùn tá ń pòsè sọ̀látò ikú ń pọ̀ táwọn náà lákòókò ṣe rákà mẹ́rin ṣáájú ẹ̀ táwọn náà látò ṣe méjì lẹ́yìn ẹ̀ dágbé bá ṣe sálámà tàì sálámà ló ti tú lẹ̀ ó lọ lá appointment ọ̀dájú appointment tí ò ní jẹ́ òkú lọ́jọ́ òkú náà nù tẹ́mi rí òfin kùn ju bí ó ṣe kù lọ tọ́ǹtàn ara rẹ̀ jẹ akramakumullah ẹ̀rí pé ẹ̀mí wà lára wa tí máa sọ fún wa pé ètò òṣèyí ọ̀dà ètò òṣèyí dá àmọ́ kò tó ó yẹ kó ṣe kù. ẹ̀mí yẹn ni wọ́n ń pè ní anafso alawama ẹ̀mí tí máa báyọ̀ wọ́n. ẹlẹ́kẹta ọ̀nà ni nafson mọ́tọ́mà ìnà ẹ̀mí onífàyàbalẹ̀ ẹ̀mí onífàyàbalẹ̀ ọ̀nà lẹ́mí tó bọ́lọ́ gbogbo aburú ọbọ̀lọ́ gbogbo àìdá gbogbo wa pálapàla gbogbo wa radarada gbogbo wa ségesège ẹ̀mí ìbọ̀lọ́wọ́ yìí. ẹ̀mí tó ṣe pé gbogbo wa dáadáa gbogbo wa lápọ́nlé gbogbo wa bíyì iná lọ́wọ́ lọ́dọ̀ tiẹ̀ eléyà ni wọ́n ń pè ní nafsan mutma'inna ọlọ́kùn sẹ́mi mi pẹ̀lú tiẹ̀ bẹ́ẹ̀ ọlọ́yẹ lẹ́dá wa ọ̀n sọ nípa mi nínú suratul Fajr wọn yá ayyatuhan nafsul mutma'inna irji'i ila rabbiki radiyatan mardiyya fadkhuli fi ibadi wàdókòlè jẹnàtì torí ẹ ẹ̀mí yìí báyìí òun náà lẹ̀mí tó ṣe pé bẹ́ẹ̀ làwọn mẹlẹkọ ọmọ sọ fún níjọ́ tí irú ẹ̀mí yìí bá ń kú láyé bẹ́ẹ̀ làwọn mẹlẹkọ sọ fún ní ìgbà tí ẹ̀mí yìí tí wọn máa ń gbé dìde láti inú sàárì rẹ̀ lọ́jọ́ gbẹdà òkèèyàn ìwọ́n oríire ni ọjẹ tiẹ̀ àlìjánà tiẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe wá nínú sóràtú Fussilat. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم أكرمكم الله إرواية مبايت ẹ̀mí tó dáa ni ẹ o ẹ̀mí tó dáa ni ẹ o irú ẹ̀mí tó yẹ ká máa là kàkà ikpe kẹ́mi wọ́n jẹ́ ni ẹ o ẹ̀mí tí wọ́n bọ̀ lọ́wọ́ gbogbo pálapàla tí wọ́n bọ̀ lọ́wọ́ gbogbo wà rádaràda tí wọ́n bọ̀ lọ́wọ́ gbogbo wà burú tí wọ́n wà gbẹ́wù dáadáa wò tí wọ́n máa dáadáa tí wọ́n máa tẹ̀lé tí wọ́n máa tẹ̀lé tànàbí wa sallallahu alayhi wa alihi wa sallam Sa'id ibn Jubayr rahimahullah ó ń ó ní níjọ́ tí abdullahi ibn abbas radiyallahu anhuma níjọ́ tí baba salais ní ìlú at-Taif nítòsí makka ibẹ̀ ni abdullah ibn abbas radiyallahu anhu nílò ti salais mọ̀ ń bẹ nínú àwọn ẹni tí ń bẹ níbi tí wọ́n ti ṣe sọ̀látùl janaza sí lára èmi gan kópa ń ìyàlẹ́nu ló fún wa wípé nígbà tí wọ́n gbé abdullah ibn abbas radiyallahu anhu tí wọ́n gbé kalẹ̀ gbígbé kalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ báyìí báyìí ni ẹyẹ funfun kan dé ẹyẹ funfun yìí báyìí àárí ẹyẹ kan tó dàbí rẹ̀ rí ẹyẹ yìí bó ṣe rárí wọ inú pankẹ́rẹ́ tí wọ́n gbókò abdullahi ibn abbas sínú ọ̀rárí wọ bẹ̀ wíwọlé rẹ̀ sí ara pankẹ́rẹ́ tá a gbókò Abdullahi bin Abbas sí láàrí ẹnìkan nu wo sí tó rí jíjáde rẹ̀ ẹnìkan nu wo sí tó rí jíjáde rẹ̀ nígbà tí wọ́n á sin Abdullahi ibn Abbas radiyallahu anhu tí wọ́n gbé sínú sàárè ìtàn tí wọ́n gbé sínú sàárè ìtàn ìyàlẹ́nu lọ́jọ́ pé létí etí sàárè rẹ̀ létí etí sàárè rẹ̀ la bá gbọ́ tí wọ́n ń ka àyà yìí yá ayyatuha nafsul mutma'innah irji'i ila rabbiki radiyatan mardiyah fadkhuli fi ibadi wadkhuli jannati ààrẹ ni ti ń ka kí a máa ń gbọ́ ààrẹ ni ti ń ka kí ṣùgbọ́n à ń gbọ́ al-imam rahimahullah nínú tírà rẹ̀ majma'u zawaid wọ́n ní ọ̀rọ̀ tí Sa'id ibn Jubair tó sọ yìí rawahu Tabarani al-Imam Tabarani ló gbé jáde nínú tírà rẹ̀ wa rijaluhu rijalu sahih gbogbo àwọn ẹni tí ń bẹ lọ́nà tó gbà àwọn olódodo tó ṣe pé tí wọn bá gbà déètì wá àdéhùn yẹn máa jáde tó gúnrégé ni Ibn Kathir rahimahullah bàbá onítafsir wọ́n ní ọ̀rọ̀ yìí o hadha al-qawl fi wafatihi ọ̀rọ̀ tí Sa'id ibn Jubayr tó sọ nípa ikú Abdullahi ibn Abbas àti tó ṣẹlẹ̀ lọ́jọ́ yìí huwa alladhi sahhahahu ghayru wahidin min al-a'immah ọ̀nà lọ̀rọ̀ tó ṣe pé púpọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ olùmọ̀ ńlá ni wọ́n sọ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó fìdí múlẹ̀ tó kún régé ni wa nassa alayhi ahmed ibn hanbal alimami ahmed ibn hanbal òun gan sọ bẹ́ẹ̀ walwaqidi òun náà sọ bẹ́ẹ̀ wabnu asakir òun náà sọ bẹ́ẹ̀ wa huwa almashhuru inda alhuffaz òun náà lọ̀rọ̀ tó gbajúgbajà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa hadith qala al-imam adh-dhahabi rahimahullah hadhihi qadiyyatun ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó ti pé ọgọ́rùn èèyàn ni ìní wọn gbà wá látọ̀dọ̀ ọgọ́rùn èèyàn lọ́sọ́dọ̀ ọgọ́rùn èèyàn títí tó fi débi tí ó ti kọ́kọ́ wà ó túmọ̀ sí pọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ kò sí iyèméjì ń bẹ̀. akramakumullah eléyìí bẹ́ẹ̀ ni àwọn ahlu sunna nígbà táwọn bá ń sọ pé nǹkan tó yọ àrùn lẹ́nu lélẹ́yìí kìí sáà lọ irú ètò àwọn tọ̀rí kọ́ máa pa sẹ́wọ̀n káwọn tọ̀rí kọ́ àlọ́pọ̀ nínú ọ̀rọ̀ wọn aslan torí pé orí rọ́nà ni wọ́n máa tọ̀rí kọ̀lé lórí tí ọba àjẹrọ nígbà tẹnìkan tó ń jókòó tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tó ń sọ pé haddathatni nafsi an rabbi ẹ̀mí mi gbọ́rọ̀ wá ọgbà wa látọ̀dọ̀ ọlọ́run kọ́lọ̀ sọ pé ìwọ gẹ́gẹ́ bíi ta ni ẹ̀mí ẹ̀ ẹ̀mí burúkú rádaràda lọ́gba kí ni wá tontori ti eléyìí báyìí nígbà tó kanu wọn náà tó tún dáhùn èèyàn tó kò ti ń parọ́ fún wa táwọn á ń bi léèrè pé mo láti léèrè ẹ̀rí rẹ̀ ń pa ọ́ ni àwọn sì ń béèrè ẹ̀rí àwọn tá à ń kà nínú lóhìl mahfuz ẹgbọ́n lóhìl mahfuz lulẹ̀ rẹ̀ ó ṣe bí wàhálà táwọn máa ń gbé lọ́ọ́lé kí wọ́n ń pè lóhìl mahfuz olóńkanu lóhìl mahfuz ẹ rí i pé àwọn àlọ́ lọ́dọ̀ àwọn tọ́rí kọ̀ nínú àwọn àlọ́ yẹn wọ́n lé ní bàbá kan kú lu nígbà táwọn èèyàn wá pé dandan fẹsẹ sọláàtò jànáza sí lára ìyàlẹ́nu lọ jẹ́ pé kákàkà gbókùn lọ máwọn lọ ni àwọn àlejànú tó ń bá ti pàdé nìyẹn àwọn wá gbé lọ́jọ́ náà ni kò yàyàn lẹ́nu pé wọ́n gbé lọ àmọ́ta ló gbé lọ àwọn ṣayàtìn àwọn àlìjànú tí wọ́n jọ ń ṣe ẹgbẹ́ àwọn ṣayàtìn tí wọ́n jọ ń ṣe nǹkan kan náà àwọn lọ́wọ́ á gbé lọ torí pé ẹ̀yin rò pé mùsùlùmí náà ẹ̀mọ́ pọ̀ dára ni kí ẹ má bàa sì yàn pé iná làwọn ẹlẹgbẹ́ rẹ ti wá gbé síbi àwọn pẹ́lú mi náà tálíjà náà bá wá gbé lẹ́yìn ìgbà tó bá kú tán tẹ́yìn rò pé mùsùlùmí ni tẹ̀sí sọ̀látù jánásà sí lára tẹ́ wá sí wàá gbàrú àwọn tó máa ń sìnkú sílé yẹn wọ́n wá sin sílé tán kò tó jọ́ kò tó sùn làwọn kan bá dé wọ́n sàn sọ funfun mára oníkálukú dé àwọn dárínárí àwọn ọ̀daràn wọ́n bá láwọn wá gbẹ́rù kan táwọn gbé bi ibi gẹ́gẹ́ bíi post office láwọn lẹ́rù kan bíi ẹrù báwò pé ah, bàbá yín ló kú àwọn fẹ́ gé orí rẹ̀ gé orí tání wọ́n ní torí pé bàbá yín ọmọ ẹgbẹ́ àwọn ni ẹgbẹ́ wo wọ́n lẹ́gbẹ́ àwọn ọ̀daràn àsọ̀daràn bàbá àwọn bẹ́ẹ̀ ni àwọn jẹ̀ ń sẹ́mi pẹ̀lú eléyìí náà nǹkan ìyàlẹ́nu tí ọba kọ́dà ru wọn wọ́n ti ṣe mistake wọ́n fi ṣe lè má mú mi kárí sẹ́mi etu ẹ ọda sẹ́yìn ọ̀daràn àbẹ́ tò sẹ́yìn ọ̀daràn ọlọ́mọdé àwọn tò sẹ́yìn ọ̀daràn tòtòrí di eléyìí báyìí ń tó ṣẹlẹ̀ lẹ́yìn ikú Abdullahi Abbas yìí ni ń tó sì gba ọ̀nà tó kún régé wá ni di eléyìí báyìí tó bá fẹ́ràn ẹ̀dá yóò fi àwọn láti ṣe àpèjúwe pé á ah, ẹrú mi tó tọ́ lélẹ́yìí nǹkan tó wá kù fún wa ní ìsinmi pé kí ni Abdullahi bin Abbas ṣe tó fi kú tírú dáadáa ìfijẹ tiẹ̀ káàánú múra sí kí lọ sá fún lójú ayé rẹ̀ tí dáadáa ìfijẹ tiẹ̀ káàánú sá fún pẹ̀lú bẹ́ẹ̀ láti sórí rẹ̀ à ń gbọ́ nípa àwọn ẹni rí a sì ń mà nípa àtúbọ̀tán rere tọ́jẹ́ tiwọn ṣùgbọ́n kò wù wá láti ṣe dáadáa tí wọ́n ṣe tán fi sórí rẹ̀ kò wù wá láti jìnnà sáfúrú tí wọ́n jìnnà sí tán fi sórí rẹ̀ á jẹ́ pé ọ̀rọ̀ wa ẹsẹ ni ọkàn dàbí ọ̀rọ̀ ẹni tí ń tan ara rẹ̀ jẹ torí ẹ fatashabbahu in lam takunu mithlahum inna at-tashabbuha bir ẹkọsí wọn kọlà kó sepẹ rí bí wọn ìkọsí àwọn ẹni rí oríire ni ìkọsí àwọn ẹni rí oríire ni faradiyallahu. عن عبد الله بن عباس ورضي عن غيره من أصحاب نبينا أجمعين أكرمكم الله لن يلي أمين يا امير أمام بكاتا مجتو أمين يا امير يوار rẹ lórí wa àtàǹkókò sára ọ̀rọ̀ kékeré ìwọ rẹ lórí wa òun náà ni ká mú máa ṣe dáadáa ká kó ń jánu kúrò nídìí aburú bẹ́ẹ̀sì wọ bẹ́ẹ̀sì ìwọ rẹ lórí ìwò òjò bá lọ. báwo lèmi pẹ̀lú rẹ láti ṣe lè mú ẹ̀mí wa máa ṣe tọ́lọ̀ báwo lèmi pẹ̀lú rẹ láti ṣe lè kó ẹ̀mí wa ń jánu lè jìnnà sáburú nítorí tá ti rí lè ṣe àpò oríire o ntí wọn ń pè ní wọ ẹ̀mí ọlọ́run ẹlẹ́dàá wa nínú ti ó ní wa nafsin wa ma sawaha fa alhamaha fujuraha wa taqwaha qad aflaha man zakkaha wa qad khaba man dassaha ọlọ́run ní wa nafsin mo tún fi ẹ̀mí búra wa ma sawaha mo tún fi ọlọ́run ọba tọ́ dáadáa mo tún fi búra ó fi ra rẹ̀ búra ọlọ́run fi ẹ̀mí búra ó tún wá fira rẹ̀ búra òun ọba tó dá ẹ̀mí dá ó fira rẹ̀ búra ọlọ́run ọba yìí fa alhamaha fujuraha wa taqwaha ọba tó dá ẹ̀mí dá tó wá ẹ̀mí máa ṣe báwo ni ó ti ṣe máa dáràn báwo ni ó ti ṣe máa payọ̀ lọ gbogbo ẹ̀ lọ́lọ́nkọ́ ẹ̀mí ẹ̀ nídìí kẹ́ lọ tírénì kẹ́ tó dáràn ẹ nídìí kẹ lọ tírénì kẹ tó ṣe dáadáa nítorí pé gbogbo ẹ náà láti sọhùn nínú ẹ̀mí wa a máa rí nǹkan kan tí wọ́n sọ fún wa pé ṣe dáadáa má ṣàìdá a sì máa rí inú ẹ̀mí wa tí wọ́n sọ pé bàjẹ́ fọ́ tí wọ́n mọ ọlọ́daràn pé ní àdúgbò yìí ẹni kò létú ọ. tó gbogbo ẹ̀ náà tọ́lọ́wọ́n bá ti fi sẹ́mi kálukú ọlọ́wọ́n bá wá ní òun ti dá yín bẹ́ẹ̀ o òun ti dá yín òun dẹ́mi yín dá o òun sì ti kọ́ ẹ̀mí yín báwo ni ó ti máa dáràn òun sì kọ́ ẹ̀mí yín báwo ni ó ti máa páyọ̀ lọ. qad aflaha man zakkaha ẹni bá fọ ẹ̀mí tí ẹ̀ má tó gbé jìnnà sí pálapàla tó gbé jìnnà sáwọn àwa kò tọ́ ṣùgbọ́n tó mu máa ṣe dáadáa tó mu máa tẹ̀lé tọ́lọ́n tó mu máa tẹ̀lé tànàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam onítàn jèrè ọlọ́dàkùn sí wa bẹ̀. wa qad khaba man dassaha ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó ń bá kùnà láti mú ẹ̀mí rẹ̀ máa ṣe dáadáa láti gbé ẹ̀mí láti láti mú kí ẹ̀mí rẹ̀ kó dènà sí àìdáa onítàn ti fìdí rẹ́mi o onítàn ọ̀rọ̀ rẹ̀ ti forí sápá o torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé dáadáa iná ni lórí wa kó ní kálukú wọ́n múra o afẹ́ wọ àlìjáná la shakka fi dhalik ṣùgbọ́n ǹjẹ́ ǹjẹ́ ó gbé wa wọ àlìjáná tá a mójútó ọlọ́wọ́n bá lóun ti fi mà wá o tariqul fujur wa tariqit taqwa ojú ọ̀nà tá a fi máa dáràn àtòjú ọ̀nà tá a fi máa páyọ̀ lọ gbogbo ẹ̀ pátá lọ́lọ́wọ́n bá ti fi máa wá ṣé àwọn máa wá lo ojú ọ̀nà eléyìí tá a fi máa dáràn ni àbójú ọ̀nà tá a fi máa páyọ̀ lọ iná làá máa lò torí ẹ̀ Mujahid ibn Jabr ó ní fa alhamaha fujuraha wa taqwaha ìtumọ̀ rẹ̀ pé arrafaha at-ta'ata ọlọ́run fi máa wá kí ni títẹ̀lé tó kí sì ni sísẹ o ọlọ́run fi mọ̀ wa torí ẹ tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa muhammad ibn ka'ab onítọ́lọ́run ẹlẹ́dàá wa idha arada allahu azza wa jalla bi abdihi khayra tọ́lọ́run bá ròyìn àrò rere alhamahu alkhayr yóò kọ́ ní rere ṣe fa'amila bih lọ́nà ọba máa ṣe rere wa idha arada bihi as bá bá wa ro aburú ròyìn ọlọ́run dákú má ṣe alhamahu shar ọlọ́run ọba yóò kọ́ ní aburú máa ṣe fa amila bih ní ọba máa ṣe gbogbo ẹ̀ tafsiri fa alhamaha fujuraha wa taqwaha radiyallahu anhu ọlọ́run nabi wa muhammad sallallahu alayhi wa sallam ọkà ayà yìí fa alhamaha fujuraha wa taqwaha anabi wa sọ yìí pé allahumma ati nafsi taqwaha wa anta khayru man zakkaha anta waliyuha wa mawlaha ńgbàtà nàbí káyà yẹn ìpè ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti dá ẹ̀mí ọlọ́kọ́ ẹ̀mí báwo ni ó sì máa ṣàìdá ó tún kọ́ ẹ̀mí báwo ni ó sì máa páyà ọlọ́run anábì wa sọ dàdúà pé wọ́n ọlọ́run àti nafsi taqwaha ìpáyà ẹ̀mí mi ọlọ́run dákun fi lẹ́mìí mi lọ́wọ́ jẹ́mìí mi ọ jẹ́mìí tí ọ máa páyà rẹ̀ wa zakkiha ọlọ́run bá mi fọ́ ma nítorí pé ọlọ́run ní kọ́dá aflaha man zakaha agbára wo tó fọ ẹ̀mí wa mọ́ àfi kọ́lọ́ ń dàkún kọ́ bá wa fọ ẹ̀mí wa mọ́ àtẹ́rù tí fi agbára mẹ́mí ara rẹ̀ láti máa ṣe dáadáa tí sì fi agbára mẹ́mí ara rẹ̀ láti jìnnà sáìdá àfi kọ́lọ́ ń kọ́ bá wa fọ ẹ̀mí wa mọ́ kó mu ama si dáadáa kó lè wa jìnnà sí dáadáa wazakkiha bá mi fọ ẹ̀mí mi máa anta khayru man ìwọ náà lẹni tó dáa tó lè fọ ma anta waliyuha ìwọ lolówó rẹ̀ wa maulaha ìwọ lálàrànṣe rẹ̀ tọ́gà wa bá ń ṣàdúrà bẹ́ẹ̀ bóòlù àwa kúrú ń eléyìí gbọ́dọ̀ wọnú àdúrà wa pé allahumma ati nafsi taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha wa maulaha eléyìí ó yẹ wọnú àdúrà wa jama nínú sahih muslim. أبي الأسود الدؤلي رحمه الله واني عمران بن الحصين رضي الله عنه وكان مع صحابا أصفاهم هنا أرأيت ما يعمل الناس اليوم ويقدحون فيه صفمي nípa táwọn èèyàn fira wọn ṣe lónìí wọn sì ń ṣe bàbá ńlá wàhálà lórí ẹ aṣọ ìhun kó di ومضى عليهم من قدر ما سبق أو فيما يستقبلون به بما آتاهم به نبيهم وثبتت الحجة عليهم سنك كتولن تقع قولرن ikpe yọ ṣẹlẹ̀ àti ikpe àlàyé rẹ̀ ti wá nínú tọlọn fi rán nabi sallallahu alayhi wa alihi wa sallam sí wọn táwọn ìdàrí ti ṣẹ lórí wọn lórí ẹ kọlọn ti kọ pé wọn ò ṣe bẹ́ẹ̀ náà ni ìyẹn ni pé ìwà ẹ̀ṣẹ̀ ilé ìtàwọn èèyàn ń wò tọrọ ẹlòmíràn dàbí ẹni tí ń fọkùtà yóò sì tún múra sí ìwọ ọ̀ràn ni o gbogbo wàhálà burúkú ni wọn bá pàdé ń bẹ o yóò sì tún múra sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì rí pé ẹlòmíì ìwọ ọ̀ràn tí ń wù ó náà ní wa kọ́ lọ dán ẹ̀wù sọ́jà ẹ̀wù sọ́jà tó jẹ́ pé kìí ṣe ti ojúlówó ohun èsè sọ́jà wọ́n wá lọ dá àdàmàdì aṣọ sọ́jà wọ́n tún tẹ orúkọ sí ara ẹ̀wù sọ́jà yẹn bó tilẹ̀ jẹ́ pé ẹ̀wù tiwọn kò ní ní nọ́mbà wọ́n tún á gbébọn lọ láwọn àgbọn tuntun tuntun wọ́n mọ̀ wá kiri inú lò lójúlé lójúlé gbogbo ẹni tí wọ́n bá rí ti ń lọ àbí ń bọ̀ wọ́n mọ̀ gbébọn fún gẹ́gẹ́ bí ṣe ń ṣẹlẹ̀ ní Jos àti Plateau State kọ́ lọ́n sànù wá ẹ wo wàhálà burúkú ni kéèyàn ọjọ́ dára wàláhi tàbá wàhálà pé ajé aṣọ sọ́jà dà wàhálà pé atúngbèmọ̀ lọ́wọ́ kámẹ́sẹ̀ sì sọ wàhálà pé à ń pààyàn lẹ́yìn tó ṣe pé tọ́wọ́ bá bàyàn tó ń ti bí nàìjíríà ò ṣe dáa tó yìí tọ́wọ́ bá bà wọ́n àwọn kí ó dùn òròjọ́ àwọn kí ó dùn òròjọ́ síbẹ̀síbẹ̀ lọ́sàn-án gangan wọ́n sì ṣe gbogbo èèyàn málé ẹni wọ́n bá bí lọ jáde wọ́n sì ń pa àwọn èèyàn lójúlé lójúlé nílùú tó lọ́ba nílùú tó ní sọ́jà nílùú tó lọ́lọ́pàá wala hawla wala quwwata illa billah báwo lẹ́mi ọmọ èèyàn ti wá dọ̀kọ̀ tó báyẹn báwo lẹ́mi ọmọ èèyàn ti wá di mẹ́tẹ̀ pín ní báyẹn lórílẹ̀‐èdè tó yẹ kó náà fẹ́ kó ọmọ kàn kó àwọn àdúgbò wà láyé tó náà ní membership ní United Nations irọ́ lásán irọ́ àmọ́ wa sáré pé mo fẹ́ do lórí àmọ́ du mo fẹ́ do lórí ẹ jẹ́ kí n tún sẹ̀ sí i lórí ọ̀ràn aṣáájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu onírà kùnmi bá kọsẹ̀ ní al-Iraq tó ń sì wà Madina ọlọ́wọ́n bó bí ọlẹ́rìí parẹ́ tó bá dijọ́ gbẹ̀dà òkèèyà pé wa Umar kí ló dé tó tọ́nà sí tíra kùnmi fi kọsẹ̀ tó fi gbé ẹni tó wà lórí rẹ̀ ṣubú Allah àyìnbáyé kíkọsẹ̀ mọ́tò ní Nàìjíríà ti wá ń bí ọlọ́run lọ́mọ èèyàn tó ti kú látàrí accident ọ̀nà ọ̀dà lẹ́nu ibi tílẹ̀ mọ́dé láàrọ̀ yìí ok kí ni a fẹ́ sọ fọ́lọ́n tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyà Mr President ọlọ́run fi yín lérè bẹ́ẹ̀ níjọ́ gbẹ̀ndà òkèèyà mọ̀ kò sẹ́rí ẹ wòrán àwọn èèyàn ti ń pààyàn papà náà mo rò pé tẹ́yìn náà bá tẹ́ máa ń tẹ̀lé Facebook àbí àwọn ti pè ẹ social media wọ́n ti ń pèpè tipẹ́ ibi tẹ́ ẹ bá léèyàn jọ́ọ̀sì àbí tẹ́ bá lẹ́ni tí ń lọ jọ́ọ̀s àbí tẹ́ bá lẹ́ni tí ń lọ lókàjọ́ gbàjọ́ kọjá ẹ sọ fún wọn pé ọ̀nà ọ̀dá mo rò pé tẹ́ bá ń tẹ̀lé social media ẹ ti rí irun kan báwọn ó ti pẹ́ tí wọ́n ti wí kìí sọ̀rọ̀ ọ̀sẹ̀ mẹ́ta torí wọ́n ń pààyàn fi báyìí báyìí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ok ta ló pàṣẹ pé kán lọ kó wọn ta ló pàṣẹ pé kán lọ mẹ́ni tí ń pààyàn tó gbogbo plateau tá à ń sìn sọ yìí báyìí báràkì sọ́jà mbẹ́mbẹ́ tọ́fẹ̀ tó báràkì báràkì àwọn ọlọ́pàá mbẹ́mbẹ́ tí èsì kan tí èsì méjì tó náà tó àmọ́ wọn ní sè kankan wọn ní there is no order from above until when there is order from above làwọn tó lè sè kankan ẹ wá wo wàhálà tí ó ṣẹlẹ̀ ní ọ̀gbìn dàgbìyà torí délé ẹja kéè sára ṣé gbogbo ọ̀ràn táwọn èèyàn ń dá yìí Imran ibn al-Husayn ló ń béèrè lọ́dọ̀ Abul Aswad ad-Du'ali tí gbogbo ọ̀ràn táwọn èèyàn ń dá yìí tí wọ́n tún ṣe wàhálà lórí ẹ̀ ọ̀daràn gan ṣe wàhálà wàhálà ọ̀daràn pọ̀ ju ẹni tí ọ̀daràn tọ́nà ló ti kọ́ ni àbí báwo wọ́n ń ṣèbéèrè báwo. tọ́ Abul Aswad ad-Du'ali ni o ọ̀kan náà àwọn tẹ̀bìrì yìí. فقلت بل شيء قضي عليهم ومضى عليهم أني طلعت قال ويا سلبه قال أني أفلا يكون ظلما سكي سابو سنو بولا الله سيقوى كتاو يوم دارو تنسي تنسي وعلا لوليه قال ففزعت من ذلك فزعا شديدا قل لي أم ترى وبرجة جديد وقلت كل شيء خلق الله gbogbo nǹkan ẹ̀dá ọlọ́ọ̀ni àtọ̀ràn tí wọ́n ń dànù náà wa milku yadihi nǹkan tó lọ́n sì ní kápálí lórí ni gbogbo nǹkan fala yus'alu amma yaf'al wa hum yus'alun akébi ọlọ́run nípa ti ń ṣe pé kí ló dé tó fi ṣe báyìí ṣùgbọ́n àwa ẹni tí wọ́n fi léèrè ni. faqala li Imran ibn Husayn sàábẹ́lò ọwọ́ aṣọ fún mi wọn ni yarhamukallah ọlọ́run ọkẹ́ ọ inni lam orid bima sa'altuka illa li ahdira aqlak ó ní tí mo bí ọ yẹn ní ìsàdédé bí ọ ọkàn fẹ́ fi dán báwo lọ́pọlọ rẹ mú sí ni wọ́n fẹ́ fi dán báwo lọ́pọlọ rẹ ṣe mú sí wọ́n fẹ́ fi dán wò ni torí ẹ̀ ó ní inna rajulaini min Muzayna ó láwọn èèyàn méjì kan nínú àwọn ẹ̀yà Muzayna. أتى يا رسول الله صلى الله عليه وآله وسلم فقال وأبا النبي صلى الله عليه وسلم وأسق يا رسول الله إلى النبي أرأيت ما يعمل الناس اليوم ويقدحون فيه صفهم إلى النبي صلى الله عليه وسلم táwọn èèyàn ń ṣe lónìí ọ̀ràn tí wọ́n ń dá tí wọ́n sì ṣe wàhálà lórí àti rí dá shay'un qudiya pé bí ó sì ṣẹlẹ̀ nu aw fima yastaqbiluna bih àbí ntọ́lọ̀ nǹkan pé yọ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú wọn ni mimma atahum bihi nabiyyuhum nínú tánàbí ti mú wá fún wa wa thabatat al-hujjatu tẹ́lẹ̀ sì ti síwájú pé bí o sì nu gẹ́gẹ́ bí mo ṣe léèrè náà wọ́n bí anábì léèrè anábì wa ni la bal tí wọ́n fọwọ́ ara wọn dá fúnra wọn láì jẹ́ ti kọ́ pé bẹ́ẹ̀ àmọ́ àwọn lọ́daràn wọ́n mọ́ tọ́ fi him ọlọ́run sì ti sọ pé ó rí bẹ́ẹ̀ wọ́n ti sẹ́ kó dáàlì kẹfì kìjáàbì lẹ́yìn àìsàn ọjọ́ ẹ̀rí eléyìí ń bẹ́ẹ̀ náà alukur'an níbi tí ọlọ́run sọ pé wà nafsin wà máa sawwaha fa alhamaha fujuraha wa taqwaha ẹ taara ọmọdé kékeré wò ọmọdé abilóni wà nafsin wà máa sawwaha ọlọ́run bá fẹ̀mí irú rẹ̀ búra ó sì tún fi ara rẹ̀ búra òun tó ń dá ẹ̀mí rẹ̀ dáadáa. fa alhamaha fujuraha wa taqwaha ọlọ́run ti kọ́ ẹ̀mí yẹn ọ̀ràn tí ó dà àti payọ̀ ọlọ́jọ́ sí. ìrẹ́ ló ti jẹ́ pé láti kékeré ọmọ lè dáràn láti kékeré ọmọ lè ṣe dáadáa ta àkọọ́lẹ̀ rẹ̀ Allah Rabbul Alamin. láti kékeré ọmọ lè kiri bọ́ná kó ti máa sunkún kí ìyá rẹ̀ ọmọ gbọ́ kọ́ má dáa lóko kọ́ mọ kiri bọ́ná kófi kófìrin kófi mọ́ ìyá rẹ̀ yọba kọ́ bá mú fún yà. ní yọba máa pẹ́rù ọmọ owó ni ó èmèrè ọmọ ni ó èmèrè kọ́ mẹ́rẹ̀ ẹ̀ ní. fa alhamaha fujuraha wattaqwa. kọ́dọ̀ ọmọ mi ọ̀ràn tí ọ̀dà ó lè ṣekú pa ìyá rẹ̀ ó lè ṣekú pa bàbá rẹ̀ ní kékeré o. bẹ́ẹ̀ náà ni ọmọ mi, mi kékeré o yóò ṣe tó da ọmọ ìyá gbogbo ara ilẹ̀ rẹ̀ ta lọ́kọ Allahu Rabbul torí di ọlọ́run o má kọ́ wa láì o ọlọ́run dákun tún o lé wa jìnnà sábúrú o tán báwo la fa ẹ̀mí wa wá sí di dáadáa báwo la lé ẹ̀mí wa jìnnà sáì ti lè ṣe pẹ̀lú ògbọ́ ọlọ́run eléyìí ọ̀sẹ̀lẹ̀ nù gbèsè ayé wa. nǹkan márùn-ún téèyàn bá ti lè ṣe nínú gbèsè ayé ẹ̀ ẹ̀mí rẹ̀ ó dẹ̀mí tó ṣe dáadáa ẹ̀mí rẹ̀ ó dẹ̀mí tó dènà ṣáìdá. alákọ̀ọ́kọ́ al-muhasaba a gbọ́dọ̀ ṣèṣirò ká máa ṣèṣirò fẹ́mi wa nǹkan alákọ̀ọ́kọ́ ni ẹ̀mí tẹ́ rí ìbáyìí. àmánà ni o eléyìí ọlọ́run ọba fún wa yóò sì fi wá léèrè nípa rẹ̀ ọba wa èso ọba tó tí ó ṣe nǹkan láì nídìí kò dá wa fásán kò mú wa máa bẹ láyé nítorí ìrégbè yóò fi wá léèrè yóò sì fún wa ẹni tó ni gbogbo ẹni tó ṣe àsìkò gbà tó rí pé ilẹ̀ tún mábò láyé yóò ṣèṣirò fúnra ara rẹ̀ nípa tó fi òru àná ṣe tílẹ̀ bá tún ti sú yóò ṣèṣirò fúnra rẹ̀ nípa tó pọ̀ tún òní ṣe bí ó ti ṣe máa ṣẹnu títí tí ó fi di dọ́tọ́ náà sọ kó tó bá wọn ẹni tí bá wá ń ṣe bẹ́ẹ̀ akramakumullah dáadáa ru wọn máa pọ̀ àìdáa ru wọn ó máa dínkù ká máa ṣèṣirò fẹ́mi wa nǹkan kan tó jẹ́ ọ̀ràn yẹn ni o nàmbà kíláàsì ní kèsè nàmbà fẹ́ ṣíṣe ìṣirò fẹ́mi ara ẹni kíláàsì ní kèsè nàmbà fẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń sọ fún wa nínú suratul Hashr òní yá ayyuhal ladina amanu ittaqullaha wal tanzur nafsun ma qaddamat lighad. واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون الله أني أيول وأقول له أبايا الله كوني قالوا كوني كوسما وكلهم سيلاتي ولوهم ibi kasɛsi ro fúnra wa fúnka lóko kó máa bira rẹ̀ kó máa ṣèṣirò fúnra rẹ̀ kó máa ṣàyẹ̀wò fínífíní lórí iṣẹ́ ọwọ́ ara rẹ̀ kí ni mò ń ṣe é di ọ̀la mi ọ̀la ajọ́ wo ọ̀la tí kú òdì ọ̀la tí ń dẹni kú tó kú ò ọ̀la tí máa gbé ìgbésẹ̀ àkọ́kọ́ nínú ìgbésẹ̀ àlùkìyàmù kí ni mò ń ṣe é lẹ́ẹ̀dì ọjọ́ yẹ ti pé wọ́n ní kọ́ ọbẹ̀ lómi ìsàkíyèsí tiẹ̀ o dára tiẹ̀ kí ni tí wọ́n ń ṣe é lẹ́ẹ̀dì ọ̀la rẹ̀ ọlọ́run tí wọ́n parí àyà yìí pẹ̀lú pé wattaqullah nítorí fi bẹ̀rẹ̀ rẹ̀ náà ló tún fi parí ẹ̀ níbẹ̀rẹ̀ ó ní apáyọ̀ níparí rẹ̀ ó tún ní apáyọ̀ torí dájúdájú ọlọ́run ọba ó ní mà nípa gbogbo tẹ̀sí kò sí tọ́pamọ́ sí ẹ̀yin náà máa tẹ̀sí ẹ̀ bùkátà kẹ́nìkan máa rán yín létí ọgbà ká máa kọ report gbogbo tí ó bá wọnú report kódà kó ti pa àti kọ́ nìsín àmọ́jọ́ tiẹ̀ lẹ̀ nítorí pé jọ́tà bá kọ report yẹn kọ́ máa di àwátì bẹ́ẹ̀ náà ni ẹni tí ó bá ṣèṣirò fúnra rẹ̀ lórí tó gbélé ayé rẹ̀ ṣe yọ́ máa kọ report láti gbà sílẹ̀ ti máa nìsín nígbà tí mo jí lórí bẹ́ẹ̀dì láàárọ̀ yìí ǹjẹ́ mo wí gbóná tánàbí sallallahu alaihi wasallam ní ká wí máa kọ́ ọ lẹ̀ bákan náà ńgbà mọ jáde síta àwọn àyà mẹ́wàá tó wà níparí súrọ́tù alẹ́ Imran ǹjẹ́ mọ kà á gẹ́gẹ́ ànábi sẹ́ni ká máa kà á bákan náà ǹjẹ́ mọ sàlùwàlá dáadáa ǹjẹ́ lẹ́yìn rẹ̀ mo ṣe sọ̀láàtì ǹjẹ́ mo á léèlì kan tí mo ṣe bákan náà ǹjẹ́ mo gbéra mo ńlẹ́ ṣé mo rántí rántí mo rántí dárúkọ ọlọ́run mo gbé ìtànàbí ní káwí tá a bá jáde ńlé gba mo gbó tí mo gbẹ́sẹ̀ lé ojú ọ̀nà mọ́sálásí àdúrà tànàbí ní ká ṣe tá a máa ń lọ mọ́sálásí ṣé mo ṣe láàárọ̀ yìí gbàtí ń sì wọ mọ́sálásí ṣé mo ṣàdúrà tànàbí ní ká ṣe tẹ́sẹ̀ ọ̀tún mo ti síwájú ni àbí tó sì nígbà mo dé mọ́sálásí kí ni mo gbájúmọ́ mo ṣe tahiyatul masjid mo ṣe rakata alfajr mo ń kí alukur'ani kó tó di pé ìmáàmù dé àjẹpọ̀ àwọn tọ́da tọ́da nìyẹn ìmáàmù dé a ṣe sọ̀látùl fajr lẹ́yìn sọ̀látùl fajr mo ṣe adkar mo tún mú alukur'ani mi mo tún kà á lọ kó tó wá di pé òórùn yọ pérókè mo ṣe mo ṣe náfìlà rákà méjì walhamdulillah mo jáde mọ́ṣáláṣí mo lọ wẹ̀ mo múra mo ṣe gbogbo tí mo fẹ́ ṣe títí ṣé bí mo ṣe ṣe mi àbí làárọ̀ yìí mo ti ṣe pè torí kíni abọ́tà fi ń bomi nu dúrọ́ọ̀mù abọ́fà tọ́yẹ pé gbogbo ẹ̀ náà láti ayé tí ń kà ìlàbọ̀ ti wà ń bẹ̀ kọ̀wọ́ ti fifty kò àwọn arábọ̀ ń bẹ̀ lọ́ba ti bẹ̀rẹ̀ sí ní rọ́jò èpè tani ò ní fún tó má bọ̀ yìí tani kò ní sàlùbáríkà tó máa bọ̀ yìí àbáwọn òkú mọ̀ ń bá sọ̀rọ̀ nù léyìn ni ẹ fẹ́ rí pípọ́n ojú mi kò tí ì pọ́n o torí ìjọ ta ni ò ní dáa fún ta ni kíní gbogbo eléyìí ojú ò tí ì pọ́n ó sì wà ń funfun báyìí gbogbo orí eléyìí náà màlẹ́kà ń kọ́ lẹ̀ máa yẹ lùfẹ́ tó fi ń kọ́wé ilà rẹ̀ ìrọ̀ kéwọn àti ẹ̀ ní gbígbóló nǹkan àti kí màlẹ́kà wà lọ́dọ̀ ṣe ń kọ́ lẹ́nu ìgbà tílẹ̀ máyìn ẹlòmíì ti bà nǹkan ẹlòmíì jẹ́ tọ́mọ àmọ́ rí dúkìá dúkìá tọ́ bàjẹ́ nítorí pé bínú onítàn lẹ́nu ìgbà tílẹ̀ máyìn ẹlòmíì ti dínà orí mọ́mọ́lá kejì rẹ̀ lẹ́nu ìgbà tílẹ̀ máyìn ẹlòmíì ti rẹ ẹni tí wọn fẹ́ ràn lọ lẹ́nu ìgbà tí lẹẹma ètò nípa máa ràn lọ́wọ́ tó bẹ́ẹ̀ náà ni alùpùpù wa dára rẹ mọ balẹ ẹnzánù ala nafsihi basira a gbọ́dọ̀ máa ṣe ìṣirò fúnra wa jẹ máa a fẹ́ràn ká máa tanra wa jẹ a máa wò pé kò ní ẹ má dàbí àwọn ẹni fa wọn wọn náà gbàgbé orí ara wọn gbàgbé ọlọ́run mú wọn gbàgbé orí ara wọn kò lẹ́yà ikọ̀ mú ìfẹsẹ̀kọ́ àwọn eléyàn ni kò bí. ọlọ́run bá tún sọ fún wa nínú suratul Baqara wọn ni wa'lamu anna Allaha ya'lamu ma fi anfusikum fahdharu ẹ lọ́ọ́ máa dájú pé bẹ́ẹ̀nu ẹ̀mí yẹn ọlọ́run ẹ sọ̀rọ̀ afọ́lọ́ ẹ sọ̀rọ̀ afọ́lọ́ ọba tó ṣe pé àlè gbé nǹkan kan pamọ́ sí àwa láàrin ara wa nísìnyí ẹ bá ara yẹn bara yín lọ́wọ́ ẹ tún máa rẹ́ <laughs> àti rí tójọ́ mẹ́ta ọ̀wọ́ kódà ọkàn mi kàn ni ọkàn mi kàn ni ẹ ń bọ́ ń bẹ̀ nígbà tó kàn sọ pé kò ní dá fún ọ olórí ẹni kódà mo kábàámọ̀ pé mo ọ yìí ọkàn sọ àti gbangba wa kò sí èjì ọmọ wa'lamu anna Allaha ya'lamu ma fi anfusikum fahdharu ẹ lọ mọ dájú bọlọ mọtí ń bẹ nù ẹmí ẹ ṣọ́ra fọlọ o ìyẹn ni pé ẹjọ jẹ dáadáa lẹ máa ronú yín o gẹ́gẹ́ bí ó sì jẹ pé dáadáa lẹ máa ṣe lóde yín o wọn lè gbé ọ léyìn arí àmọ́ lọ́dọ̀ Ọlọ́run bó sì jẹ lọ́dọ̀ Ọlọ́run lọjà wọn lè máa gbé ọ léyìn akú bó sì ṣe jẹ lọ́dọ̀ Ọlọ́run lọjà. torúkọ lọ ń wa, wá a lè gbára pamọ́ ọ pàtàkì ká ṣe ìṣirò ara wa torí ẹ tilẹ̀ bá mọ́ ti parí sọ̀látù sọ́bì ọ̀yẹ kóníkálukú wa kó pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ n'igbolo. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn ọ̀tajà náà fẹ́ bẹ́ lómi ìdòwò pọ̀ lásìkò ìgbà tán bá gbowó kalẹ̀ fẹ́ni tí ọmọ fi ṣòwò wọn yìí kàn gbowó fún pé máa lọ o ọlọ́run ó ti kátà tàjèrè o wọn á máa wọn ní ọ̀rẹ́ mi ó gbé fún ọ yìí gbowó ọ̀rọ̀ tí ọba sí bó ṣe jẹ́ o dákun o dákun o mọ̀jẹ̀ ń sunkún owó yìí o kí la fi rà lọ fi kó pàmò wa ni màmá ọgbọ́dọ̀ o tọ́wọ́ àdán tó ní kundi la bá ń lẹ̀ o mo sì wọ pé pàmò àwọn èrè rè tó nǹkan pàmò náà ra o dákun ọ̀rẹ́ mi o owó tí mo fẹ́ gbé fún ọ yìí ẹ má o ọ̀sán ni ẹ ọ̀rẹ́ mi àbọ̀rọ̀tí ẹ̀ máa diwó mára ẹ máa san báńkì bẹ́ẹ̀ bá ti dán ẹ lọ ṣe kí ni ẹ lọ withdraw rẹ̀ gba ATM card dákun ọ̀rẹ́ mi o owó mo gbé fún ọ yìí o màá fẹ́ kọ́ ṣàlàyé fún ìyàwó àtọmọ rẹ o pé mo gbowó fún ikú ń bẹ́ o ẹ̀yọ́ ẹ̀rì gbogbo ẹ̀ lẹ́ẹ̀mọ̀ sọ bàbá wa tàtàjèrè ọ̀rẹ́ mi kó láàmú péré ọ̀rẹ́ ò ní a ah, bẹ́ẹ̀ bá ṣe wí náà ni èmi ah, dá alábàá ká máa pín méjì sọ́kan bí n bá mú dá méjì dá méjì kí wọ́n mú dá kan ọ̀rẹ́ ọ̀sọ̀ pé rárá ẹ̀bá jẹ́ ẹsẹ̀ mẹ́ta sí méjì kẹ́yìn ọmú mẹ́ta kémi ọmú kéne kémi ọmú méjì títí tọrọ yóò fi ṣe kéne yóò fi yẹra àwọn. ẹ wàá ní jẹ́ kíkọ́ lọ bí òrèrè dẹ́bi kọ̀ rẹ̀ pé ọ̀rẹ́ mi ò tí ẹ̀já sírò owó yìí wọ́n mọ̀ tó sùn kan tí mo ti gbówó fún ọ àyíwá ibẹ̀ lẹ́tọ̀ọ́ ọ̀rẹ́ ni ní ẹja ṣe lóṣooṣù ẹ sáré pé ẹ ń ṣèṣirò fúnra yín ọ̀rẹ́ náà lè sọ pé ah, wàhálà yín ti pọ̀jù o ah, a bàbá pé kí lè má mọ̀ síwájú kó ṣe sọ̀lá àbùrọ̀mọ́ filẹ̀ kó ké fátíà ẹ sì ń yọ mí lẹ́nu ẹ ọjà tó kó wá sóò síta lọ́kàn lásìkò àti sírò owó bá tó á sírò ẹ̀ àyà nítorí pé kíni olówó kan ò ní fẹ́ dáwó rẹ̀ sígbà tú kọ́ padà wá máa kábàámà. ẹ̀mẹ̀wá ẹ rí i pé nínú àwọn nọ́mbà tẹ́ẹ̀lì má pè tí fóònù ó ti gbé sí favourite number ìní nọ́mbà ẹni tẹ́ kówó fún ọ wà torí ẹ̀mẹ̀wá ẹ máa wò ẹ máa àbí tún pè ní àbí tún pè ní ẹ bá tún pè salamu aleykum kẹ ẹ alágbájá mo ní bèrè pé kó lẹ wà báyìí ni àti wà á nà <laughs> torí kó wó ni gbogbo báwo wá ni ẹ̀mí wa sẹ́mi pẹ́ mi wa òun gan-an ní ta ní tọ́ wọ́n jù láàrin ara àtẹ̀mí owó lọ́wọ́n jù ẹ̀mí lọ́wọ́n jù bí ọba yọ tọ́ba ló kù kàn kú kó ní ẹ̀dá kan ẹ̀jẹ̀ fojú wò tọ́ba lọ wò kùn nítorí ni pé etí rẹ̀ imú rẹ̀ ọ̀já ẹsẹ̀ ọlọ́ ikùn ọ̀bẹ wọ́n sì sọ pé ó ti kú ẹrẹ lomi tí kò bá rókù rí yọ sọ pé ẹrẹ àpò ẹ má parọ́ fún mi o eléyìí tukú wọn òkú wọn sùn níjàre so ẹ̀mí wọn ju ara lọ nítorí pé ara máa ṣẹ́kù bó ti ṣe wà àmọ́ tí wọ́n lọ rìyàn mọ́lẹ̀ kí lọ jáde lára ẹ̀ ẹ̀mí ni ajẹ́pẹ́ mi wọn ju ara lọ ẹ̀mí yín wọn ju ara lọ ẹ wàá máa bẹ́ mi jókòó ní jojúmọ́ lẹ́yìn àsùbà ẹ wàá fi yẹ mi ìwọ ni tí mo ní tọ́wọ́n jù ìṣirò ònú fẹ́mi tọ́mọ yìí tó ọba ti lè lọ ojú owó ti wọ ó ti wọ mi nù níjọ́ tí wọ ẹ̀mí bá fi lè lọ mára mi lọ́wọ́ ojú owó ti gbé nù asọ̀rètí nínú ìrètí ti sọnù nù ajá yìí pé ńdókù ni pé sáà jèrè àbá jèrè ẹ̀mí ti lọ lónìí tọ́lọ̀ ń tó kí n jí sáyé ọjọ́ tuntun lòní tún jẹ́ o ẹ mà sọ mi yín bẹ́ẹ̀ ọlọ́run mi lára ni o ẹ̀mẹ́yẹ èèyàn lálẹ́ àná o gẹ́gẹ́ bí èmi náà ṣe o táwọn ò jí tí agboolé ibòmíì ẹkún ni wọ́n máa ń sùn igbe lala ní jáde lágboolé o lágbájá kú inna lillahi wa inna ilayhi raji'un ibi àwọn kan ti ń rẹ́rìn làwọn kan ti ń sunkún kò wá sí agboolé tán ti rẹ́rìn láyé yìí tí wọn ò ní padà sunkún bẹ́ẹ̀ náà lọ́jọ́ kan akaramakumullah kọjú ẹkún yẹn tó dé òun náà ní ká sentí ó já wò rẹ́rìn jáde ọmọ wa sọ fẹ́mi rẹ lílọ́lá lọ́lọ́run lọ́mílá o ó sì bá mi sí ọjọ́ mi kù títí dòní tọ́ba yẹ kọ́ lọ́n ti gbẹ̀mí mi ni ntí n bá máa ran kan lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní pé Rabbir ji'un olúwa ẹlẹ́dàá mi ọba dá mi padà sáyè ìjọ kan ṣoṣo ni kò fún mi kí n tún lọ lò sí ọjọ́ kan lọ́lọ́run fún mi yìí o. sẹ́wọ̀n kí táwa ti kú ni tílẹ̀ òní ọ̀mọ́ bá wa nítorí kálukú lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run dá padà sáyé ọjọ́ kan là ń fẹ́ kó fún ọjọ́ kan nǹkan ò lè yàwọ́ lẹ́nu torí pé o gbogbo nǹkan àmọ́ n táà ṣe yọ sísọ yọ ká gbogbo tẹ́lẹ̀ sẹ́wọ̀n pé jọ́ta bá kú bá sì máa wí nù ọlọ́ọ̀dà kù dáa padà já lọ lọ́jọ́ kan sí ọjọ́ àìmọye ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan là ń lò yìí ìgbà tá a máa ń ṣèṣì rò fúnra wa kò jẹ́ àmọ̀ ọjọ́ ń gorí ọjọ́ ọjọ́ ń gorí ọjọ́ ojoojúmọ́ lọ́lọ́run fún wa láwọn ọjọ́ sí láwọn ọjọ́ sí láwọn ọjọ́ sí a kùnà láti lò dáadáa ṣé ètà àwa ń tọrọ lẹ́yìn tá a bá fún un tọ́lọ̀ ń bá fún wa ṣé láwa lò dáadáa à ní lò dáadáa torí jímọ̀ tí wọ́n bá dáa tàlátà ló ti ẹ̀ka dààmú àtọ́lọ́ ń ṣàánú wa tó bó ṣe ṣàánú wa tó yìí ọjọ́ ń dọ̀tún fún wa ọ ń fún wa lójoojúmọ́ a kùnà láti lò dáadáa síta bá ti wá kúta lọ lọ́lọ́run á ní ọ̀dà kò burú afẹ́fìwọ́ ṣe sáǹpù tún padà ìjọ kan náà la fún ọ sọ wá ṣe dáadáa ó ní ṣe dáadáa nítorí tí ọba ti dẹ́ta ìdè dípò kọ gba mọ́ṣáláṣí lọ kọ ọmọ aránsẹ́ ọlọ́run kọ ọmọ kékeré àti kọ ọmọ ṣẹ́kínní ó tún lọ gbọ̀dọ̀ àwọn ẹni tẹ́jọ́ mọ̀ gógóró lọ ní kékeré ni mo ti dé ikú ara mi lé koko ni torí pé mo tẹ̀ ti kìlọ̀ fún pípé tó bá tún yàdọ̀ mi ọkà mọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan aláìgbọ́n tó lòun ti kìlọ̀ fún kú ó ní tó bá tún dọ́dọ̀ tún yọ ọkà mọ̀ ọ̀dọ̀ àwọn olóògógóró ni ó tún gbà lọ ọ̀dọ̀ àwọn aṣẹ́wó rẹ̀ ni ó tún gbà lọ yóò mọ̀ pọ̀fọ̀ tabalá ni ọ̀la là ikú ti rẹ́bẹ́tẹ́ lórí òun torí pé òun ti di àkàlàmàgbò ẹgbẹ̀rún ọdún ó ń di gúnugún gúnugún tí èkú lẹ́wẹ̀ ó ń di kíní gúnugún nìwọ àwọn bàbá rẹ̀ ṣe gúnugún wọ́n ti wá di gúnugún yóò tún ṣe lu ọjọ́ kan dànù torí pé ntọ́lọ̀ ń kọ́ ná má kò sí ní tẹ̀lé ṣe mi yín o tọ́ ẹ wàá sọ mi yín. kára rẹ pẹ́ni tó ti kú o tọ́lọ̀ tí wọ́n á dọ̀ padà pé òun bùn ọ́ lónìí sí bá a sì máa sọ fẹ́mi wa kára rẹ pẹ́ni tó ti kú tọ́lọ̀ ń wá bùn ọ́ lónìí sí sọ́ra o mọ́fò ní ráre o nítorí pé gbogbo mímí kan nínú àwọn mímí tọ́lọ̀ ń bùn wá tá a bá lò dáadáa kábàámà ẹ dákun ẹ já di ọ̀rọ̀ yìí pé gbogbo mímí kọ̀ọ̀kan nínú àwọn mímí tọ́lọ̀ ń fún wa tá a bá lò dáadáa kábàámọ̀ náà ajẹ́ pé bá ń ṣe mí lọ ọdún tá a mí lò òkè yìí gbogbo mímí wa táwọn mí ẹja lò dáadáa ẹja fi ṣe rere ẹja fi jìnnà di fún wa di wọ́n ní gbogbo ẹni tó bá ṣe ìṣirò fẹ́mi ara rẹ̀ ṣáájú kọ́lọ́n ọ̀bọ tó ṣe ìṣirò fún tó bá dijọ́ gbé ndàlù kìyàmù ìṣirò tí wọ́n ṣe fún yọ ọ̀rọ̀ gbọ́ kò ní le bákan náà nígbà tó lọ́n bá ń bi léèrè yóò lè fèsì àtúbọ̀tán rẹ̀ yóò da ibi tí wọ́n parí ọ̀rọ̀ rẹ̀ sí yóò sùn wọ́n ṣùgbọ́n ẹni tí ó máa ṣe ìṣirò fúnra ara rẹ̀ àbámọ̀ rẹ̀ ọ̀pọ̀ yọ pẹ́ ní ààyè dúró tọ́lọ́ ti ṣèṣirò fún wa ní gbangba òkèèyàn ìbànújẹ́ àti ìdójútì ni eléyìí tí ó ṣẹlẹ̀ sí yóò kùn torí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tọ́ba mọ̀ àti kóra rẹ̀ ń jánu tọ́ba gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kẹ́yìn kò gbọ́dọ̀ fọ́nú fọ́ra o kò gbọ́dọ̀ gbàgbé o níbi àti máa ṣèṣirò fẹ́mi ara rẹ̀ èèyàn gbọ́dọ̀ jáni tó ṣe pé yóò fúnlẹ̀ mẹ́mí rẹ̀ ẹ̀mí ò gbọ́dọ̀ máa lọ síbi tó bá fẹ́ kò gbọ́dọ̀ máa fò kó máa ṣe fúlẹ́ńgé fúlẹ́ńgé lọ sí gbogbo ibi tó bá wù gbogbo ìgbésẹ̀ àtà ìgbésẹ̀ mi èèyàn gbọ́dọ̀ máa ṣàkíyèsí rẹ̀ nítorí gbogbo mímí kan nínú àwọn mímí eléyìí tọ́lọ̀ ń ṣe fún wa gold ni o gold ni ọlọ́run kọ́mẹ́tì ó dòkúta mọ́ wa lọ ẹni tí ọba ti lo tiẹ̀ dáadáa ó dòkúta mọ́ lọ́nu ẹni tó bá lo tiẹ̀ dáadáa yóò ṣẹ́kù ní gold ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé mímí wọn rírà rè ló ń rà rè o torí wọ́n ń lò ó sídi ẹni tó jẹ́ pé wọ́n padà fa ìparun fún wa ni tí wọ́n padà mú wọn ṣòfò wọ́n gbà fẹ́mi tiẹ̀ o láti jẹ́ ẹni tí ó mú ọ láti ṣe ẹni tí ó mú ọ ṣòfò. ọ̀dọ̀ wọ́ wa ike ká ṣe ìṣirò fún ẹ̀mí wa oríṣi méjì nínú ìṣirò tí èèyàn máa ń ṣe fẹ́mi rẹ̀ alákọ̀ọ́kọ́ ká ṣe ìṣirò fẹ́mi ká tó ṣiṣẹ́ gbogbo sẹ́tẹ̀ bá fẹ́ ṣe láyé ẹ ṣe ìṣirò fẹ́mi yín ká tó ṣe oríṣi kejì ṣíṣe ìṣirò fẹ́mi lẹ́yìn ìgbà tá a bá ṣiṣẹ́ tán tàlá kọ̀ọ̀kan yẹn báwo láti máa ṣèṣirò fẹ́mi wa ṣáájú ká tó ṣiṣẹ́ wọ́n ní ní gbogbo ìgbà tá a bá gbèrò tá a bá pinnu láti ṣe nǹkan kan ẹ gbọ́dọ̀ dáwọ́lé sẹ́wọ̀n títí dẹ́bi rí i pé ṣíṣe ó pé ju àìṣe lọ ṣíṣe ó pé ju àìṣe lọ alḥasan albasri rahimahullah oni rahimallahu abdan waqafa cinda hammihi fa in kana lillahi mada wa in kana lighayrihi ta'akhkhar ọlọ́lọ́n ọkẹ́ o tani ẹrú ọlọ́n ló ṣe pé nígbà tó pinnu láti ṣiṣẹ́ ọwọ́ awàwọ́rù kọ̀ dáwọ́lé sẹ́yìn ṣáájú kótó kọ́ ẹ̀mí rẹ̀ ń dànù ǹjẹ́ torí ọlọ́run mo sì fẹ́ ṣe àbí nítorí nǹkan míì títí tó fi rí pé torí ọlọ́ọ̀ni gbàtó rí pé torí ọlọ́ọ̀ni kan ló ṣe fẹ́ ṣe ló ṣe ṣe ìgbà tó rí pé mi ò ń sá sọ pé torí àwọn èèyàn ni torí nǹkan ayé ni torí ayé ni torí ayé ni ọwọ́ àwọ̀rò kò ṣe bẹ́ẹ̀ la máa ṣe jàmá ẹ máa wo gbogbo sẹ́tẹ̀ bá fẹ́ ṣe tẹ́ ẹ bá ti ṣe ń tọrọ ọlọ́ọ̀ ẹ máa pàṣẹ ìdànù ẹ kóra yín jànù láti rí i pé tó rọ ọlọ́ọ̀ náà ìjọba ti jẹ́ pé torí àwọn èèyàn kó sùn bàràbàǹdù fún ọ wọ́n máa yìn ọ wọ́n máa kan sára sí ọ mọ̀sí. eléyìí jẹ́ àkọ́kọ́ ká tó ṣiṣẹ́ nù kálukú ọmọ kíì sára ìjẹ́ torí ọlọ́ọ̀ ni àbí èsè torí ọlọ́ọ̀. lẹ́yìn tá wá ṣiṣẹ́ tán kọ́ báwo láti máa ṣèṣirò fẹ́mi ara wa. wọ́n ní oríṣi mẹ́ta tún lò alákọ̀ọ́kọ́ ẹ ṣe ìṣirò fẹ́mi ara yín lórí ìtẹ̀lé tọ́lọ́n tẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe dáa tó hàn ọ̀rọ̀ hajj wọn tún sọ yìí nígbà tẹ́mi lọ́ọ́ ṣe hajj ìṣe dáa tó ọlọ́run dákun ṣàánú mi ọlọ́run dákun má fi fi mí à tó bá ké mo mọ̀ báyìí tí mo ṣe wá mà ní ìsinmi hajj mi yẹn ọba dáa ju tiẹ̀ tí mo ṣe lọ èèyàn ń ṣèṣirò fẹ́mi ara rẹ̀. Ramadan lọlọ yẹn o ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àtúnṣe pé nínú Ramadan yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ aburú ló ṣe nínú Ramadan kìyàmù lẹ́yìn náà máa ń ṣe nínú Ramadan kìyàmù alẹ́ musalsalat ńlọ́sẹ̀lẹ̀ nínú Ramadan àti ẹ̀ gbogbo ooru nǹkan fi wo fíìmù ni fíìmù fíìmù fíìmù ni ọwọ́ àrònú débẹ̀ ní ìsìn bára wí. lórí pé òun ò ṣe dáadáa tó sẹ́ńtọ́ yẹ kó o forú rọmọdọ́nù sẹ́nu eléyìí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti ṣe dáadáa síra rẹ̀ ìwọ ọlọ́n fún gbogbo ẹni tó bá fẹ́ ṣe tọ́lọ́n tó yẹ kẹ́ ẹ mójútó nínú tọ́lọ́n tẹ̀ ń ṣeun bíi kápẹ́ àpèjúwe àsọ̀láàtì àwọn ọ̀wọ̀ mẹ́fà kan bẹ tẹ́ gbọ́dọ̀ pé fọ́lọ̀ nínú sọ̀láàtì lápèjúwe gbogbo òjọ́sìn alákọ̀ọ́kọ́ al-ikhlasu fil amal yàrá pé sẹ́tẹ̀ ń ṣeun tẹ́lẹ̀ ń fi ṣe lọ́n torí ọlọ́ọ̀ nìkan lẹ́sẹ̀ ṣe o èsè torí àwọn èèyàn o èsè torí kárí mi o eléyìí pàtàkì ẹ sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ ti pàdánù eléyìí ẹ̀sìn wọn ọ̀jẹ̀ nítorí ọlọ́ọ̀ mọ́ o torí kárí lásán ni ẹlẹ́ẹ̀kejì an-nasihatu fi kẹ́ ẹ fọ ẹ̀sìn yẹn mọ́kàngá fọlọ́ nígbà tẹ̀ ń bá ń ṣe ọlọ́run ló ní ìjọsìn yìí kìí ṣe tẹlómìí kẹ́nikẹ́ni ó tiẹ̀ má gbèrò ẹlòmíì wàá bá mi bẹ́ẹ̀ ọkàn ẹ̀mí kan kọ́ má gbèrò nǹkan kan wàá bá mi bẹ́ẹ̀ ṣé a lè ṣe bẹ́ẹ̀ nígbà tá à ń ṣe sọ̀láàtì kí nǹkan kan má gbèrò nǹkan mi wàá bá yín bẹ́ẹ̀ sóṣèṣe ìbẹ́ mọ̀ pé gbogbo ń tọ́sọ̀nù náà lẹ́ẹ̀rántí lórí sọ̀láàtì gbogbo àwọn àdéhùn tẹ ní appointment tẹ ti ṣe sẹ́mi pé gbogbo ẹ̀ ní ọ̀wà lórí sọ́láàtì wọ́n kàn gbé gbogbo agenda rẹ̀ síwájú yín ni. bákan náà mutaba'atu rasuli sallallahu alayhi wa sallam fi nígbà tẹ́ ń sẹ́sìn ẹ gbọ́dọ̀ rí pẹ́ ń tẹ̀lé ta nabi muhammad sallallahu alayhi wa sallam nínú rẹ̀ kí la kí ni láàrí ẹ̀sìn tẹ́ ẹ̀sìn tẹ́ tẹ̀lé ta nabi àṣedàlù àṣejìyà àṣebàṣìkò jẹ́ wọn á ní kọ tẹ̀lé tànàbí inú bí ọ ìgbésẹ̀ kèsì tànàbí lẹ̀ bẹ́ẹ̀ ni kèsì tànàbí lẹ̀ ń tẹ̀lé táwọn afáàyín lẹ̀ ń tẹ̀lé àwọn afáàyín olódo tí ì tẹ̀lé tànàbí bọ́ọ̀gà bá ṣe rí ńkọ́ lọ́mọ ẹ̀kọ́ sẹ́nu orí àwọn afáàyàn ọ̀tá ànábì làwọn ọmọ kí ń kọ́ onájọ́ tá ànábì náà ni. torí ẹ̀ ni ṣe jẹ́ pé ẹwà àpèjúwe ní ìsìn tí èèyàn bá ń kọ́ kí ó lọ́dọ̀ ẹnìkan téèyàn wá jẹni tó ṣe é pé ó fi irùngbọ̀n rẹ̀ lẹ̀ àfa àmọ́ wa fárùngbọ̀n ìyẹn máa wá àfa yẹn lówó gbogbo gbà tó bá ti jọ kàn àfọ̀ sọrọ wọ́n fẹ́ràn rẹ̀ kì í ṣe pé rẹ náà o bóun ṣe rí ni kí torí àwọn ti pòwe léde lárúbá pé mẹ́hìnmá yakunil murabbi yakunil murabba bólùkọ́ bá ṣe rí ńkọ́ lọ́mọ akẹ́kọ̀ọ́ náà rí òun ò ní fẹ́ kápẹ́ wọ́n nírùngbọ̀n òun ò nírùngbọ̀n ṣé ọlọ́run ọ̀wá fóònù náà ni hmm, òun ànábì lò kò fẹ́ tẹ̀lé tọ́lọ̀ fi rán ànábì ó sì fẹ́ máa jẹ́ ẹni tí ń gbà pọ́nlé lẹ́sìn tọ́lọ̀ fi rán ànábì. òun á fẹ́ káwọn ọmọ kéwù náà wọ́n dàbí yúnífọ́ọ̀mù tó náà torí ẹ kí ni láàrí ẹ̀sìn tẹ̀sí tẹ̀bà ti tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ àwọn àlùwà wọ́n dá àwọn jamajama lẹ̀ àwọn ẹgbẹ́ oríṣiríṣi láti fi takòtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn sì àyà ni wọ́n sì àyà ni kí ẹ tún dá nǹkan kan lẹ̀ láti takòtà nàbì sallallahu alayhi wa sallam àmọ́ wọ́n wàá tẹ sáínbọ́ọ̀dù pé àwọn ń tẹ̀lé tàbí làálẹ̀ ń tàjẹ́ ṣébórí ara yìí ẹ̀yìn ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn tó ní kálukú ń ṣe sórí òṣùwọ̀n báwo ló ti ṣe súnmọ́ súnà tó báwo ló ti ṣe jìnnà sí tó ẹ̀rí kó jìnnà sí tẹfẹtẹfẹ yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dààmú pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọn ọ̀ka kankan wọ́n sì fẹ́ wà lẹ́jẹ̀ náà ànábì lọ́lọ́run sì rán sí wa. tábà tí wàá kà nábì kù àjẹpọ̀ àlùjáná àwọn ẹni tẹ̀ lẹ́wọ̀ kò sì sálùjáná mi àfitọ́lọ́. bákan náà ìwọ ọlọ́run nínú ìjọsìn ẹlẹ́kẹrin husulul muraqabati fi ẹ gbọ́dọ̀ máa ṣàkíyèsí ọlọ́run nínú ẹ̀sìn yẹn ọlọ́run máa ń rí mi ọlọ́run máa ń wò mí ọlọ́run máa ń rí mi ọlọ́run máa ń wò mí sẹ́lẹ̀ yìí ń bẹ tí ń ṣe tó ti gbójú síbò mi tí nǹkan wọ ẹni tí ń bọ̀ ọlọ́run rí mi ọlọ́run wò mí ọlọ́run rí mi ọlọ́run wò mí ṣé ọlọ́run rí mi ọlọ́run wò mí sọ wà fẹ́ni tí nǹkan fojú lé ọká ní ṣe ilé àlùbàlá lọ́fẹ́ wọ̀ ní àdúgbò ṣe ìwọ rò pọ́lọ̀ rí ọmọ ẹ̀ ó rò bíkọ́ tó bá pọ̀ bá rò pọ́lọ̀ wọn bá máa ń rí ọ níbo lọ́ọ́ máa wò ibi tó forí kàn ọ̀dà kápẹ́ mọ gbà pọ́lọ̀ rí mi ọlọ́run wò agbọ́n bá dé lórí sọ́lá ẹ̀ máa ń ṣe hmm, ọlọ́run rí mi ọlọ́run wò mí ṣé ẹ lè agbọ́n abẹ́ mi lè ẹ̀yin ò lè èsì gan ẹ̀ lè kátó wá pápẹ́ àbí ẹ̀kọ́ ẹ̀rọ lóbi tí wọ́n máa bá tu èsì lórí sọlá tó ń gbà pẹ́pẹ́ dákun sọ́ọ̀ máa kún ṣe sọlá tó ẹ̀ agbọ́n wa dé òun náà wá stọ́bọ̀n ọkọ̀kọ̀ bà síbi tiẹ̀ ẹ̀ a'udhu billah so ibẹ̀ yẹn yóò ti gbára rẹ̀ létí láì níye gbà ṣé sọlá ti nìyẹn àbí ọ̀pọ̀lọpọ̀ ṣàkíyèsí kọ́ lọ́wọ́ ń ra wọn irú rẹ̀ náà ni ìmáàmù ti ń síwájú àwọn èèyàn ti sọ̀láàtì wọ́n ti wá bá sọ̀láàtì débi at-tashahhud ó bẹ̀rẹ̀ sí ní sẹ́ as-salatu al-ibrahimiyya ní tó bá jáde ìtò wọn wàá mú jáde ìmáàmù mọ̀ kó ti tó ó ní à wọ́n sálámù ilé wọn ò lè jẹ́ kẹ́nìkan rá gbogbo lu àyè àá ọ̀daràn ìmáàmù so torí ẹ̀ ìmáàmù wa bá débi pé tìsótìsó ló fi sálámù ó kó bá jẹ́ máa bí ó kó bá jẹ́ máa ó kó bá jẹ́ máa ọ̀daràn àìmọ irú ẹ̀ náà lẹ́nu ká ṣe bèrè ó ní ẹ̀dá kò sáwọn ìmáàmù èso lórí sọ láti wọ́n ní ẹ̀kọ́ àwọn ìmáàmù tẹ bá mọ̀jọ́ ẹ̀ mọ́ àbí wọn lọ́kọ̀ kan àwọ̀ wọn. tó eléyìí túmọ̀ sí pé àìkò sàkíyèsí pọ́lọ̀ ń ríyàn àìmọ irú àwọn nǹkan bá ń táwọn èèyàn ń ṣe torí wọn ò ní sàkíyèsí pọ́lọ̀ wọn bá ń ra wọn. irú ẹ̀ náà ní béèrè tẹ́nìkan béèrè ó ní ìmáàmù parí kótóbà lọ́jọ́ jùmọ̀ ìgbà ẹ̀rú wọn ba ìmáàmù yẹn pé tó máa sọ pé ìwọ síwájú àwọn èèyàn sí sọdá kọ́mọ̀tì pé ọmọ wa wò pé ó yẹ kó wọn pa ìmáàmù mọ̀ lọ́wọ́ ìmáàmù kan ní ẹsẹ̀ kọ́mà tó ń ta ìlàlùwàlà ó sì ti sọ láti ojúmọ́ àfún gbogbo èèyàn láì lálùwàlà sẹ́mi pé kàtàrà òfò gidi ọlọ́run dá púpọ̀ sáà téèyàn bá ń ṣàkíyèsí kọ́lọ́run wò ó ọlọ́run rò ó ọlọ́run máa ti ń lọ sí ọ̀dàrú ẹ̀wò kò ní dárú ẹ̀ wò. ẹlẹ́karùn-ún ọ̀nà ni ṣòhódù minnatillahi alayhi kẹ́ẹ̀rí ìdẹ̀rọ̀ ọlọ́ntọ́lọ́n ṣe fún yín lórí gbogbo ìjọsìn mùsùlùmí làwa ó tún wá sí wa mùsùlùmí ti ń sin lọ́hùn ó tún sí wa mùsùlùmí ti ń tẹ̀lé ta nàbì sallallahu alaihi wa sallam lórí ìjọsìn yẹn ẹ máa mà pọ́lọ̀ fún yín ọlọ́n kẹ́yìn àìmáyé yẹn ní forí kanlẹ̀ fóòsà ọlọ́run ò ṣe yín bẹ́ẹ̀ ọ̀pọ̀ àìmọye tí ń pera rẹ̀ mùsùlùmí nìsín kọ̀tẹ̀lé nàbì tí ṣéwù kan ní tẹ̀lé ọlọ́run yọ ẹ̀yìn bẹ́ẹ̀ tòkìlẹ̀ ní dúpẹ́ fọlọ́wọ́n bá sí ọlọ́run fún ẹlẹ́ẹ̀kẹfà gbàdàdà tẹ́ bá parí ìjọsìn kẹ́ ẹ mọ wá òkè á ah, ṣe dáa tó ń ṣe dáa tó láti ìyẹn gbọ́dọ̀ ṣe ìṣirò fún orí ara rẹ̀ ǹjẹ́ sẹ́sì tí mo ṣe ohun tó ṣe déédéé tọ́lọ̀ fẹ́ kí n ṣe ṣé mo ṣe dáa tó àbí ń ṣe dáa tó ẹlẹ́ẹ̀kejì nínú ṣèṣirò fún ẹ̀mí ara ẹni lẹ́yìn ìgbà tá a bá ṣiṣẹ́ tán òun náà ni ká ṣèṣirò fún orí ara ẹni lórí gbogbo àwọn dáadáa tá a rí ṣe àwọn dáadáa tá a rí ṣe kí ló dé tí ń ṣe ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ká ṣèṣirò fún orí ara ẹni lórí àwọn nǹkan tọ́tọ́ eléyìí tá a ṣe tí mo fi jẹun kí tí mo fi wẹ̀wù sọ́rùn kí tí mo fi wọ bàtà lọ́nà tá fi máa mọ̀ pé mo jẹun nítorí kára mi kó lè bá a mókun láti sin lọ mo wẹ̀wù torí kí n lè bá a jẹ́ pé mo kó ìwòwò mi láṣìírí kí n lè láǹfààní láti sin lọ mo wọ bàtà nítorí kí n lè bá a máa nípa ẹni tó lálàáfíà láti lè sin lọ nírọ̀rùn ẹ̀rí gbogbo nǹkan yọ àyípadà yóò dìjọ sí i yóò yí padà yóò ti jọ́sìn eléyìí jẹ́ báwọn eléyìí jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni al muhasaba nǹkan ẹlẹ́kejì òun náà ni ètò wọn pè ní al musharata al musharata òun náà ni kẹ́ mi dámájẹ̀mú kẹ́ mi dámájẹ̀mú lẹ́yìn gbàtẹ́ títí láàárọ̀ tí a ti pàkíyèsí ẹ̀mí tí a ti kó níjànú tẹ̀sí kìlọ̀ fún ìwọ ni tọ́ wọ́n tuntun mo ní mi ò ní fẹ́ kó kó bá mi mi ò ní fẹ́ kó bà tèmi jẹ́ mo ń sì fẹ́ kó kára rẹ kó ẹni tó ti kú tọ́lọ̀ tó wá bùn lọ́jọ́ kan òun náà lọ́jọ́ òní ọjọ́ kan tọ́lọ̀ ń bùn wá ni o kò dájú pààrọ̀ la o já sí dáadáa o eléyìí tí ó mu wa la o torí fáìlì wọ̀ ọ̀dá náà la ti fẹ́ lọ kọ́ bá wa fọjọ́ kan kún ọlọ́run ti wá fọjọ́ kan kún báyìí já lò dáadáa kó lè bá a ṣàtúnṣe fún gbogbo ọjọ́ tó ti síwájú ǹjẹ́ àwa lè máa lo gbogbo ọjọ́ ayé wa bẹ́ẹ̀ kákábàá máa pípọ̀ lẹ́yìn ìgbà tá a bá kú àní kábàá máa pọ̀ lẹ́yìn ìgbà tá a bá kú. torí ẹ ẹ jẹ́ ká wò wò ká yí pé èèyàn tẹ̀ ṣàìdá ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wá wá ṣàmójúkúrò fún yẹn èèyàn ṣàìdá ọlọ́run ṣàmójúkúrò fún yẹn téèyàn gba aládẹ tó ṣe dáadáa èèyàn nígbà aládẹ tó ṣe dáadáa ajẹ́ pé kí ló pé wa ká má ṣàìdá ká ṣe dáadáa wọ́n ní tá a bá ṣàìdá tọ́lọ́n tọ́ba tiẹ̀ sàmójú kúrò fún wa sáwà àgbà ládàá tẹ́tọ́ ṣe dáadáa á lè gbà á jẹ́ pé kí lọ́ọ́ yẹ wá ká ṣe dáadáa lọ́ọ́ yẹ wá ká lè bá àgbà ládàá àwọn ẹni tó bá ṣe dáadáa torí ẹ̀ tó bá dijọ́ gbé dàlùkìyàmà àwọn èèyàn bára wọn wí o torí rẹ̀ nínú jọ́ gbé dàlùkìyàmà òun náà nìyọ́ mu tàwọ́ ọ̀bùn àwọn èèyàn bára wọn wí lórí bí wọ́n ti ṣe bàtìkò jẹ́ wọn lọ́wọ́ lórí bí wọ́n ti ṣe fàǹfààní wọn ráàlì ẹni rè yọ bára rẹ wí ipò òun náà òun fàǹfààní ara òun rárẹ kàkà kó òun ṣe dáadáa kọ́pọ̀ ju ètò ńṣe lọ òun ṣe wọn àbẹ ètò ńṣe ipò òun ọba ga jù báyìí lọ aláìjẹ ìyẹn ìyẹn ọbú ọ̀daràn òun náà bára rẹ̀ wíjọ gbẹndàlùkìyàm lórí ibò náà ti ṣe sọra rẹ̀ láǹfààní nù pé kàkà kó ṣe ní nílé torí ọ̀ràn ló lẹ́yìn ìgbà tẹ́ bá ti kọ́kọ́ kó ẹ̀mí yín jánu lójoojúmọ́ tẹ́ bá musharatọ la ń sọ yìí o ẹ bá ẹ̀mí yín ẹ bá ní májẹ̀mú ẹ wàá bá wọn oríkè méje yìí ẹ tún bá wọn náà ẹ bá wọn dá májẹ̀mú oríkè méje wọn yìí ẹyin jó yín etí yín ahọ́n yín ikùn yín abẹ́ yín ọwọ́ yín àti ẹsẹ̀ yín ojoojúmọ́ ẹ máa bá wọn dá májẹ̀mú ẹ kìlọ̀ fún wọn ẹ o níbi ká dẹ́ṣẹ̀ o ẹ má bà tèmi jẹ́ o ọlọ́run ní bà tìyín jẹ́ o ẹ̀yin ju yín ẹ kìlọ̀ fún ọ gbọ́dọ̀ wo okú o. ọ gbọ́dọ̀ wo okú o obìnrin tí o ṣe ìyàwó mi obìnrin tí n lẹ́tọ̀ọ́ sí má gbéra rẹ lọ wo má kó bá mi o ara tèmi ọ̀ràn náà o bí tẹ̀ bá ọ̀ràn náà o wàá kìlọ̀ fún ẹ̀yin ju rẹ bẹ́ẹ̀ bákan náà ọgbọ́dọ̀ wo ọgbọ́dọ̀ wo ìhòhò oníhòhò nínú kìlọ̀ tó sì fẹ́ yinjú rẹ nu lójoojúmọ́ ayé lọ́mọ kìlọ̀ fẹ́ yinjú rẹ ọgbọ́dọ̀ wo ìhòhò oníhòhò báyà oníhòhò ó ṣí ìhòhò rẹ̀ sílẹ̀ fún gbogbo aráyé láti wò ni tàbí ó gbé ìhòhò rẹ̀ ó gbé pamọ́ wọ́n wá ń yọjú wò ni kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ wo ìhòhò oníhòhò kọtọ torí ẹ náà lọlọ́wọ́n bá ti gbà fún wa ìpè ká fẹ́yàwó lọ́lọ́run ti gbà fún wa ìpè ká lọ́kọ wo ìyàwó rẹ láwòyò wọn náà wo ọkọ rẹ láwòyò dáadáa lẹ́tùn máa gbà lọ́dọ̀ lọ àmọ́ ọmọ wa wo obìnrin olóbìnrin ọmọ wa ọkùnrin ọlọ́kùnrin a'udhu billahi minash shaitanir rajim torí di eléyìí ẹni tí o ti fẹ́yàwó kọ́ fẹ́yàwó. ẹni tí o ti lọ kọkọlọkọ o torí pé ẹyin tún yẹn akóbá ni ni o ó máa ń ṣe sábàbí kéèyàn wọná rọrùn nítorí kọ́mọ̀bà wá sí àti wọná gbara ẹyin tú òfin ẹ̀sìn Islam ṣe ṣe lẹ́tọ̀ pé ká fẹ́yàwó torí ẹ tó bá owó yàwó yàwó yàwó tó níyẹn ó ti àmọ́ ọkọ̀ ọ̀lẹ̀ tó fẹ́ mi kó tó máa wò náà tó fẹ́ kẹta kó tó máa wò tó fẹ́ kẹrin kó máa wò má fẹ́ karùn kó má bàa kàn bò torí ẹ̀ òfin ọlọ́wọ́n bá nu má wò wò kú wò akramakumullah ìwòkuwò wíwò ọ̀pọ̀ láyé nìsín kọ́lọ́wọ́n bí ẹlẹ́dàá kọ́ sọ wa ó jẹ́ ká lè kóra wa níjànú ìwòkuwò pọ̀ láyé nìsín bàjẹ́ àwọn èèyàn ò sì bọ́ lọ́wọ́ rẹ̀ àfẹ́ńtọ́lọ́n bá sàánú ẹyin ju wa á kò ní dànù gidigidi ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nu wa náà máa sọ lẹ́mìí rẹ̀ pé tí o bá sí tẹ́yìn ju yìí òun wò pé tó ń bá kú ní ìsìn wà lẹ́jẹ̀ náà ntí kó ba lẹ́yìn ju báyìí ẹ̀yin ẹwọ ọmọ tó wà ní higher institution ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nínú wa mẹ́sì wọ skul ọmọlúwàbí lẹ́yìn hundred level tí ń ṣe lọ́wọ́ ẹ̀wò tọ́pọ̀lọpọ̀ ọmọ ti yà látàrí ìrékúrì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọbìnrin táwọn ń lọ sí skul àyàfà àwọn tọ́lọ̀ ń bá sàánú àwọn ti ká skul kúnlé aṣẹ́wó níbi táwọn ti máa display ara wọn kọ́dà ẹlòmíì rò pé tó ń bá display ara òun fólùkọ́ ó tó láti mọ̀ ń paasi ó tó láti mọ̀ ń paasi eléyìí tó bí sáwòdì rẹ kọ́ gba máàkì lọ́pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ gíga wa wọlé ìyáàdù bìlẹ̀ ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ọ̀pá ẹ̀mọ́ iye wọn ọ̀kọ́jú mẹ́kọ̀ọ́ táwọn òbí wọn rán wọn lọ kọ́ mà látàrí ìwòkuwò tí wọ́n ń wò kò sí ìwòkuwò kan láyé yọ padà bí ṣekúṣe náà eléyìí ọ̀nbẹ nínú aburú ọ̀làjú olóyìnbó dé nínú rádaràda tí tí wọ́n ń pè lọ́làjú yẹn kó wọlé nù gbogbo ńtọ́lọ̀ ní kí wọ́n gbé pamọ́ wọn ti gbé ta débi pé olùkọ́ mi ọbẹ̀ lè kọ́ ọbọ̀ náà níbi tí ìrìkúrì ti ń bẹ wájú rẹ̀ tó dé kìí sàwáwí kìí sàwíjàre pé à ń wọ́n ṣe ń rí wọn náà ni wọ́n ń torí wọn kanrin ni ìlọ́fà ló ń fífi lọ̀ wọ́n pé kí wọ́n wá kó wọn bá wọn sùn kí wọ́n gba máàkì. kì í sàwíjà yìí kì í sàwáwù kí ló dé tó fi jẹ́ pé ńgbà tí aburú bá ṣẹlẹ̀ a kàn máa pariwo lásán à ní ṣe tí òníjọ́ ṣẹlẹ̀ mọ́ ńbọ lọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ gan nínú òfin wo pé káwọn èèyàn máa rìn wò ó báyìí tí ọtọ̀dọ̀ ọlọ́run wá ni àbí ìtọ́mi èèyàn gbé kalẹ̀ kò sí. torí ẹ̀ ló ti jẹ́ pé láwọn institutions míì kò sí ntọ́mọ wọ̀ nínú school tí ó wọ̀ kò sí ntọ́wọ̀ tó burú ṣùgbọ́n wọ́n sọ pé tó bá fẹ́ lọ sí ìkíní kan building àbí òye wa ọ̀ gbọ́dọ̀ wọ aṣọ àbí ro àwọn ètí ń bọ̀ yìí yẹn ni kí tó bá ní kankan tó fẹ́ lọ sí níbi táwọn adarí iléèwé bá wà irú aṣọ tó lè wọ̀wọ́ bẹ̀ ni àmọ́ nù skul ọba wọ̀ ọba wà ń hó òkò burú sẹ́kọ̀ọ́ náà nù àwọn ilé ẹ̀kọ́ yẹn ṣe ilé ẹ̀kọ́ má ilé ìwé lásán ni ilé ìwé tí wọ́n ti ń kó òyìnbó tẹ́ máa sọ òyìnbó bí ọ̀pẹ́ rẹ̀ tí ọ̀sẹ̀ kọ̀ kọ́bọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀rí ìbàjẹ́ pẹ́kọ̀ọ́ bá àmì olùkọ́ á máa pé wá kó wọn bọ̀ sùn kọ́ gba máàkì sẹ́kọ̀ọ́ nù. àwọn olórí bú títí ṣe bẹ́ẹ̀ wọn ò ní fẹ́ kún fírú ẹ̀ lọ́mọ àwọn. láíláí òun máa kìlọ̀ fọ́mọ rẹ ni pé kí ni wọ́n rán ọ lọ sí skul ọ̀sẹ̀ mo ní kọ́ lọ kàwé tẹ́nifọ́dì bá kí ọ̀sọ́ dáhùn èní dáhùn. ok bàbá àyà ìwọ́n sì ń pa àwọn ọmọ ọlọ́mọ akramakumullah ẹ̀yin ti wá àwa fúnra ara wa láyè ìsìn à ń fowó wa ra tí ó jẹ́ awówò kú wò abẹ́ẹ̀kọ́ ni ẹ rí i pé ní nàìjíríà ti wá yìí àwùjọ mi lẹ́ sídì kò sírò ètò ìta nàìjíríà yìí abẹ́ẹ̀kọ́ ni wọ́n tún fọmọlá kéèsì wá báwọn èèyàn lé wọ́n tún gbé síwájú pé tọ̀ gbogbo di ọmọ èèyàn ni o wọ́n á kọ́ science and bí wọ́n ṣe ń ṣe ránu wọ́n sọ pé èló ni síìtì yẹn ó lè ní one fifty yẹtí thousand one fifty naira ọfẹ ẹsẹ nìkan ọfẹ ẹmẹsẹ nìkan láyé tágbára rẹ̀ one fifty naira tọba tún ayà mẹ́ta mẹ́rin ló fẹ́ rà tí ọgbọ̀n hundred naira mẹkùtì kà subhanallah ẹwà yìí tí wàá dà nítorí kan ọwọ́ àmọ́ kójọ nínú àwọn cd hàtì tó

gbàtà ń wo gbogbo àwọn sèdè hajj la ilaha illallah kí ló dé asọ <laughs> dara dájú kí ló ń sọlẹ̀ ìwé sọ́nkọ́nkọ́ fún mi ní I mean what I'm saying ọ̀daràn dájú a real one ah. kí ló rí nígbà táwọn àbúrò mi bá bí pé ẹjọ́ kí ọ sọ̀rọ̀ kí ló rí just look nítí dáàtì ń wò ní inna lillahi wa inna ilayhi raji'un ṣé gbogbo ọmọ ní ò lè ṣàdúrà mọ́ ṣé gbogbo ọmọ ní ò lè máa ṣàdúrà fún bàbá wọn ọlọ́run forí jòkó mùsùlùmí mùsùlùmí náà dájú nítòsí èyàn ò tí sọ di kèfèrí ẹ tó ọ dájú di sí ibùwà má di sí ibùwà lójú ayé ittaqullah ittaqullah ya auladi. اتقوا الله يا بنات اتقوا الله abẹ́rẹ́ اتقوا الله اتقوا الله ọ̀daràn اتقوا الله tó baba aburuku mi o ikú nínú oríkì rẹ̀ tó yẹ ká mọ̀ fún ni pé yóò tó àṣírí ẹ̀ òsì tó lè gbé rubbish tó sì tak tak tak tak tak tak tak tak. sétorí ọlọ́ọ̀ni sébi tó ti rí tafsiri wà nafsin wà má sà wá ha lọ́n wá ni fa alhamaha fujuraha wa taqwaha sé tafsiri rẹ̀ lọ́n wá ká eléyìí ọwọ́ kan ni ó rí lẹ́ẹ̀kan náà ni tọba ti lè ti àyà pé tafsira hadhihi al-aya gbogbo tafsiri náà ṣe láyé náà kìbọ̀ nínú nẹ́ẹ̀tì lọ́ọ̀bà yéésù náà ni ànsẹ̀ ti ṣe pẹ́ lọ́wọ́ yéésù ni wọ́n wà yàrá máa wá bí táwọn ọ̀daràn wà láyé àwọn ọ̀daràn Amẹ́ríkà ọ̀daràn Britain ọ̀daràn France and their similar pictures Nigeria gbogbo ẹ̀ náà mà jẹ́ ọ̀daràn má jẹ́ dátọ̀ ọmọ adjóná dátọ̀ ọmọ adjóná ètò tí wọ́n dunu dátà tó sì kẹ́ lòdì náà bẹ́ẹ̀ ni wọ́n máa kówó dànù ṣé ìwọ náà lọ́wọ́ máa bẹ́yìn jù rẹ̀ sọ̀rọ̀ pé má wò wò kú ṣé ìwọ náà ìwọ tó yẹ pé wọ́n lọ́ọ́ rà má wò wò kú bá contradiction nìyẹn contradiction nìyẹn torí di eléyẹ dá bẹ̀rù ọlọ tó bá jẹ́ pé dáadáa la máa ń lo dátà sí wa fún dátà wọn máa pẹ́ lọ́wọ́ wa kọ́dọ̀ yìí tá à ní lò tó sùn ìtayín ọkọ̀ jù ẹ̀yin ju ẹja kọ́ṣẹ̀ rẹ̀ tó bá jẹ́ pọ̀ ń bá ń lọ àbọ̀ bá jókòó mi kan tó bá róbìnrin olóbìnrin kíríkírí torí yẹn tí èsì kú ọlọ make attempt láti rí ọlọ́run ní pẹ̀sẹ̀ fún àmọ́ tó wò lẹ́ẹ̀kejì ẹ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ ṣé ẹ̀mejì lásán làwọn wò uncountable time time without number tẹ̀lé kékeré ó ṣe jọ́gbìn làwọn ìyá mi tí nǹkan bá ti dùn mẹ́mí àti gbà lọ́wọ́ ẹ̀mí kì í rọrùn àti gbà lọ́wọ́ ẹ̀mí kì í rọrùn nísìn wọ́n ti fi kọ́ láti kékeré pé o ò ní mú kọ láì jẹ́ pé wọ́n fi mílìkì sí tó ń tí wọ́n á mú bọ̀ mú bọ̀ mú bọ̀ mú bọ̀ bẹ́ẹ̀ tọ́ba dàgbà ńkọ́ ìyàwó rẹ̀ wá kó bọ́ wá mílìkì tí wàá tẹ́lẹ̀ olùkọ́ àgbẹ̀kiri kó wá ti mi jáde tani ọmọ mi starch torí kí wọ́n ti fi kọ́ ọ pé láti kékeré kọ́ ọ gbọ́dọ̀ mú kọ́ láì fi milk ọ dàbí wá ní ṣúgà ṣúgà ṣúgà ṣúgà ó ti wá dàgbà débi kan sọ́ra fún ṣúgà o sọ́ra tó o bá sọ́ra o tọ́ bàbá kí ala máa lò wọ́n lò yín ni sọ́mọ kíkò ní fẹ́ lọ lẹ́nu rẹ̀ kó yín ṣe dùn tó ọ̀nà ọ̀nà ọ̀kọ̀jọ́ ṣúgà mọ mánéjì ẹni ọ̀kọ̀jọ́ ṣúgà à oyin dùn bàjẹ́ oní náà nọ̀nà àníkọ̀jọ́ ṣúgà ṣúgà ṣúgà pé ó jẹnu rẹ ó ṣúgà gbogbo ń tọ́ba ti mẹ́mìí lára kì í rọrùn gbà kó lọ́wọ́ ẹni torí ẹyin ju ẹ dàpọ̀ ẹja sọ ọlọ́run máa ń tó fẹ́ fi ọmọ èèyàn sí tó fi kọ́ ní bí dáràn tó tún kọ́ ní bí ó sì àwa ni ká má jẹ́ kí àìdá yẹn kọ́ gba dáadáa mọ́ wa lọ́wọ́ ẹ dàpọ̀ ẹja kó ẹyin ju wá ń jà náà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní rò lórí wa pé mo lè kú at any time kí ni mo fẹ́ sọ fọlọ mo lè kú at any time mo ní fáìlì ní oṣù yìí bẹ́ẹ̀ ni gbogbo wa o kò sí màlẹ́kà nu wa o a lè kú at any time kí la sọ fọlọ ní ti sábà kú ní ìsinísì kò dájú kò dájú pé a lè rí tá à ń fẹ́ lọ́dọ̀ lọ nítorí fáìlì wọ̀ ọ̀dà kọ́lọ̀ ń fáìlì wọ̀ ọ̀dà ó túmọ̀ sí pé every moment nínú ìgbésí ayé wa ẹ̀jẹ̀ àwọn àtọ̀palẹ̀ mọ́ àlékú nígbà yòówù tó bá wọ lọ èmi mo lè máa sọ pé ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé ó dé mi àti lágbájá pọ̀ kò tí ì yanjú nìkan kú má mo fẹ́ gbowó kan lọ́dọ̀ rẹ̀ kò tí ì fún mi nìkan mo rán pé kọ́ lọ ra kinní kan wá ó lẹ́yìn ọdún tí ń bọ̀ làwọn tó dé sẹ́mi pé bọ́ọ̀mù yìí ó sì kú jọjọ́ bá kú náà ẹ̀ lè rí ọ̀rọ̀ yín yanjú tán tẹ̀kù. kọ̀ wá ipa àwọn kankan ẹ̀ tí ìyanjú rẹ̀ yọ pa yín jọjọ́ bá pa yín náà a ńgbà táwọn bàbá wa kú ṣé gbogbo ọ̀rọ̀ tí wọ́n wọ́n yanjú ni ńgbà táwọn ìyá wa kú ṣé gbogbo wàhálà wọn wọ́n yanjú ni bẹ́ẹ̀ náà làwa náà àwa náà á pa yòókù tì ni ọmọ náà pa tì ọmọ so àmọ́ tó tá à ń bá lọ náà torí ẹ̀ ọmọ rẹ̀ jẹ́ pétọ́ bá fẹ́ wá rẹ̀ jẹ́ àìmọye báyìí lọ́wọ́ tí wọ́n sọ̀rọ̀ tí ò tí ì yanjú lọ́dọ̀ tiẹ̀ náà tí ń sọ pé tí kú bá fẹ́ wá kọ́ wá wọ́n bá kó gédé tó mi yàn ní ẹnìkan ò ní lọ ọ̀sẹ̀ tó fẹ́ kú. bákan náà àfa á tún bá etí wa sọ̀rọ̀ etí wa má bá mi o má tèmi jẹ́ o ọ̀gbọ́dọ̀ gbọ́gbọ́ púpọ̀ o ọ̀gbọ́dọ̀ gbọ́ mísíkì o èpè ọ̀gbọ́dọ̀ gbọ́ ọ̀fọ̀ ọ̀gbọ́dọ̀ gbọ́ o Ogede ọ̀gbọ́dọ̀ gbọ́ o àyájọ́ ọ̀gbọ́dọ̀ gbọ́ o àjẹ́ pé iṣẹ́ ńlá tún lélẹ̀ ok mi ò ní rẹ́kọ̀d dábàá pé mò ń gbọ́ music àmọ́ létí mò ń gbé ògèdè music náà gbogbo yàrá tó sọ̀rọ̀ àǹdí yàrá mi music music náà téèyàn bá jẹ́ni tí ń bá ẹ̀mí rẹ̀ dá mẹ́jẹ̀mú báwọn tó sì fetí àkókò ní kókó àkókò náà. máa wá wá rù mí rù mí rù mí rù mí àwọn ẹni tó ń pé wọ́n ń bẹ̀rù wọ́n ń ronú pàlùkìyàmà kájọ lọ gbalẹ̀ ilé tí wọ́n ṣẹ̀ kọ́ tán àbí ilé táwọn èèyàn ti ń gbé tẹ́lẹ̀ tán kó jáde ẹja wọ̀ gbà mí àfi lè kọ̀ǹtúrò gbèsè ayé wa yóò fi jẹ́ pọ́ rọrùn fún wa láti tún àlùkìyàmà wá sí gbogbo aráyé nìsín wọ́n ń gbọ́ kókó nú ìwé ìròyìn àwọn kókó inú ìwé ìròyìn yẹn oríṣiríṣi ni wọ́n àwọn kan wà tó yẹ pé ńgbà tí wọ́n bá ń sọ wọn ní lu music àwọn kan wà tó yẹ pé from a to z rẹ̀ ń kọ́ music ọmọ bá lọ ni gbò láti fẹ́ sàárín a sì ti kìlọ̀ fi tiwa kọ́ mọ́ gbọ́ music adákébí ẹja ti ń lu music ńkọ́ ànígbọ̀ torí kò sí wọn tí ì rí ṣe sára rédíò wípé ọ̀rọ̀ rẹ mo fẹ́ gbọ́ ìfẹ́ gbọ́ music tá ń lù ń bẹ́ẹ̀. torí ẹ etí wa ẹja kìlọ̀ ọwọ́ rí àdánwò ọkọ bàbá elépè àdánwò ìyàwó ìyá elépè ó sì ti ní kétì rẹ ọmọ máa gbọ́ ìgbọ́kúgbọ̀ kí ni a ti fún ìyàwó òun á kìlọ̀ fún un bóun ló ṣe pàkíyèsí ọkọ rẹ wàá pàkíyèsí rẹ ni ẹ má ṣe pé ma ìpè ọ̀dá nítorí pé tá máa ń ṣépè tá ń ń ṣépè tí wọn náà fi ti gbọ́ kò ní pẹ́ kò ní jìnnà tí wọn náà fi di bàbá elépè tó fi dìye lépè nítorí yẹn bá ń gbọ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ èèyàn náà máa ń dà bákan náà a tún kìlọ̀ fún ahọ́n wa ọ́ ah, bàbá ńlá alákòóbá nìyẹn ọ̀gá àgbà tí mú ní tètè wọná gẹ́gẹ́ bá nàbí sallallahu alayhi wa sallam bó sọ fún Mu'adh ibn Jabal ó ní kuffa alayka hadha ó ní wa inna lamu'akhadhuna bima natakallamu bihi ya Rasulullah ó ní thaqilatka ummuk wa hal yukabbu an-nasu fi an-nari ala wujuhihim illa hasaidu alsinatihim sọ̀rọ̀ afẹ́lẹ́ yìí ó ní wa anabi sallallahu alaihi wasallam sọlọ́n tún fi àjẹ́ wa lórí ọ̀rọ̀ ẹnu lásán ni ó ní a ọ̀ọ́dá kan mà kí ni ó mú kán da àwọn èèyàn sínú nájọ gbẹ̀ndà kìyàmà bí èèbá ṣe ń tẹ́ àwọn àwọn fà fún wọn. ahọ́n ní purọ́ sòfófó ahọ́n ní pọ̀fọ̀ kọrin ahọ́n ní ahọ́n wọn fi dá gbogbo ọ̀ràn ó ń gángan lọ́rọ̀ ọ̀rùn jù láti mú ìyàwó náà ẹni tí ò bá ti máa ti kó ahọ́n rẹ̀ ń jánu yóò ṣòro fún láti ra àlùjánnà wọ̀ torí ẹnu àdé ẹnikẹ́ni tó bá sọ ahọ́n rẹ̀ fún mi àti abẹ́ rẹ̀ mo fọwọ́ sọ̀yà alẹ́ kan fún lálùjánnà ẹwẹ gan bó ti ṣe báyìí jẹ tó báyìí ẹ kó ahọ́n yín níjànú ẹ bá dá mẹjẹ mú kó sísọkúsọ kò sáyè fún sọkúsọ màá máa ronú kí n ni Bọrọ ọba ti tètè mo lè gba aláda tọ́jú àṣegbẹsẹ̀ èmi ní sọ síbẹ̀ là ń ṣe tiwa wa ṣe rí nu ẹ rí i pé nítorí pé ọ̀rọ̀ rọrùn ju iṣẹ́ lọ ọlọ́run lọ́mọ iye ọ̀ràn ti fẹnu dá láàárọ̀ yìí kí èsì ara èèyàn ó mu gbogbo tí ọba jẹ́ halal mọ́gbàlá ìwọ ọkùn má ya ọ̀kánjú àmọ́ ya wọ̀bì àwọ̀ nbílíkì abólóúnjẹ kú olójú kọjẹ kọlọ má jẹ bẹ́ẹ̀ nítorí pé bóòlù àti fẹ́ wà lìjánà gbàtọ́ bá kéde jíjẹ jíjẹ jíjẹ jíjẹ jíjẹ jíjẹ náà la gba gbogbo oyè lé lórí èèyàn ní rojú ṣe tọ́lọ̀ kéèyàn fi dúró lórí sọ láti fi ẹni tí ó kù nígbà tí yẹn bá ti jẹun dọ́rùn tó yó dọ́rùn bóun ni làákàyè ó sì ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́ ẹni tó dáa jù nínú wa ọlọ́njẹ́ tó ṣe é pé tí ọba jẹun kò ní jẹ àjẹranku yóò sì wọ́ pọ̀ wọ́n tó ń ti kóúnjẹ ò tàn kó lè bá afẹ́ lómi náà láǹfààní láti rí jẹ́ mbẹ́ ikún wa ọ̀ gbọ́dọ̀ haram. gbogbo ẹran tó bá lékún lára wa látara pé haramu ni a fi rí iná ni wọ́n fi fọ́nù kó lára wa bẹ́ẹ̀ la dìde wù a gbọ́dọ̀ kíyè sára jama abẹ́ wa a gbọ́dọ̀ bá dá májẹ̀mú kò sáyè fún sekúse o kò sáyè fún ranù tó bá jẹ́ pọ́kùnrin ni kọ́mọ ọ̀sọ̀ fábẹ́rẹ́ kọ́mọ alẹ́ lẹ́kulẹ̀ fún ranù. Ah, a ma bọ́ o so bẹ́ẹ̀ ló kìlọ̀ fábẹ́rẹ́ nígbàbí ọmọ tó ní ah, òfẹ́fẹ́ òfẹ́fẹ́ ọmọ àmọ́ ti débi pé tí náà bá ń bọ̀ lórí fóònù ń mú mú bùbá o torí sára abẹ́rẹ́ kankan àfi bí tọ́lọ̀ ọgbọ́dọ̀ kábẹ́rẹ́ bọ̀ fìtí ọ̀tọ̀ ọwọ́ rẹ̀ ńkọ́ ọgbọ́dọ̀ lu ọwọ́ rẹ̀ dáadáa o alimuslimu mansalima alimuslimuna min lisanihi wa anabi na ni mùsùlùmí gidi ó lẹni táwọn mùsùlùmí bọ́ lọ́wọ́ aburú ahọ́n rẹ̀ tọ́tù bọ́ lọ́wọ́ aburú ahọ́n rẹ̀ àtọwọ́ rẹ̀ fọwọ́ rẹ̀ kejì jẹ́ fọwọ́ rẹ̀ tí ọ̀tọ́ kò lù ọgbọ́dọ̀ fọwọ́ rẹ bà nǹkan jẹ́ wàá bá ọwọ́ rẹ dá májẹ̀mú ní gbogbo àárọ̀ bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ rẹ wàá bá dá májẹ̀mú ọgbọ́dọ̀ gbé ọ lọ síbi tí ọ̀dà báyìí lèèyàn máa kìlọ̀ fún gbogbo oríkèé rẹ̀ a ti mọ̀ ike toríkèé bá ń ṣe dáadáa kí máa yí ẹni tó lára toríkèé bá ṣe ń ṣàìdá yóò yí ẹni tó lára tá ti lè kó ẹ̀mí wá jánu níbi ṣíṣe ìbàjẹ́ níbi ṣíṣàìdá ọdájú pé èèyàn ní mọ́nà àti wà lẹ́nu eléyìí jẹ́ alimusaraba ẹlẹ́kẹta wọn ni alimuraqaba agbọ́dọ̀ jẹ́ níjọ́ máa ṣàkíyèsí ìpè ọlọ́run ọba ń rí wa eléyìí ìní ó jẹ́ ká máa ṣe dáadáa òní ó jẹ́ ká máa ṣe dáadáa àti sọ nípa olùkọ́ fẹ́ dá àwọn ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ wò tó fi ẹyẹ àdàbà àlàyé tó fi lé ọ̀kọ̀ọ̀kan nínú wọn lọ́wọ́ ike kó ní kálukó dúti ẹ̀ wá lọ́la kó mú wá lẹ́yìn ìgbà tó bá ti dúnkù rẹ̀ lọ́la ṣùgbọ́n kó kálukó ṣàkíyèsí pé ibi tó ń ti dú ẹnìkan kan ò rọrùn gbogbo wọn pátá ni wọ́n dá àdàbà padà sí ọ̀dọ̀ olùkọ́ níjọ́ kejì ní dúdú àyàfọ́ màkà soso èyí ti rí kí ló dé tó dú tiẹ̀. wọn lẹ́yìn náà lẹ sọ ibi ká tu níbi tẹ́ni kò sí ní rí wa mi ò wá mọ ibi tí mo ti lè tu tọ́lọ̀ wọn ní rí mi subhanallah tó bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni tí máa ń ṣàkíyèsí kọ́lọ̀ ń wàláhì yóò dínà yóò dínà sí wa pálapàla nítorí pé ẹni tí ó dáràn lọ́pọ̀lọpọ̀ ọgbà ni ó fẹ́ wà yóò ti wá gbàgbé pé ọlọ́run ẹnìkan mà lọ́lọ́run náà ẹlẹ́dàá gbogbo wa tí nǹkan kan ọ̀pamọ́ sí kò síbi tó tí ò rí ọ tá a máa rò bẹ́ẹ̀ ọmọ èèyàn rò bẹ́ẹ̀ alimohim èèyàn rome ńgbà tí èèyàn sì ti rome ajẹ́pọ̀ ọ̀daràn Jibril alayhi salam nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ ó bi anabi Muhammad sallallahu alayhi wa nípa al-ihsan anabi ni an ta'budu allaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak kọ́ ọmọ ẹ̀sìn ọlọ́ bẹ́ẹ̀ ni kò ń rí ọlọ́ tí wọ́n bá rọ́lọ́ kọ́ ọmọ kò ń rí ọ jẹ́bẹ́ làwa ń sin lọ́nbi bí ẹni pa ń rọ́lọ́ nídàkejì tá a sì gbàgbọ́ lọ́ọ́ rí wa tó bá jẹ́ bẹ́ẹ̀ àbá ti rẹ́ nìkan dáràn láyé yìí bàbá ti rẹ́ nìkan ṣàìdá aláyé nítorí pé oníkálukú mà pé ọlọ́wọ́n bá ń rò ọlọ́wọ́n bá ń rò àwọn agbófinró wọn ìbá ti rí sẹ́sẹ́ láyé ẹjọ́ kan ìbá ti sílẹ̀ ẹjọ́ láyé tó bá ṣe pé gbogbo èèyàn gbà pọ́ lọ́wọ́n bá ń rò ọlọ́wọ́n bá ṣe ń ṣàkíyèsí o ẹ̀gbọ́n tó lọ́wọ́n bá sọ ni. afaman huwa qa'imun ala kulli nafsin bima kasabat tí ọlọ́run tó ṣe é pé. ọmọ ntí gbogbo ẹ̀mí ṣe yóò sì kó gbogbo ntí gbogbo ẹ̀mí ṣe hàn tó di lọ́la gbẹ̀ndà ọlọ́ni alam bi anna Allaha yara sọ́mi èèyàn ọmọ kọ́lọ̀ wọn bá ń rò sọ́mi èèyàn ọmọ kọ́lọ̀ wọn bá ń rò ọlọ́run tó ní inna Allaha kana gbogbo gbogbo torí ẹ ẹnìkan sọ fún ọ̀kan nínú àwọn olùmọ̀ ó ní bí má ṣàìnù àlẹ́ ọ̀gọ́dẹ̀ lọ́sọ̀ ẹ dákun ẹ̀kọ́ mi kí ni mo lè lò tó lè mú mi kó ẹyin jù mí jànù níbi wíwò wò fàkàl wọn tó lè ṣe tó fi lè jìnnà sí ìwòkú wò òun náà níbi ilmika ànànàbọ̀rẹ̀ nàdírí ilayka asbaqu min nazarika ila al-manzuri ilayhi o náà ní kó o mọ̀ pé ọba kan wà tí ń rí ọ rírí tó ń rí ọ ó síwájú wíwò tí wọ́n fẹ́ wò tó fẹ́ wò tó ń bá rántí pé rírí ó síwájú wíwò tí wọ́n fẹ́ wò tó fẹ́ wò ó kóra rẹ̀ jà téèyàn bá mọ̀ kọ́ lọ́wọ́ bá rún ọdájú pé kò ní lójú rẹ̀ ńlòkulò torí ẹ̀ agbọ́dọ̀ ṣàkíyèsí ní gbogbo gbàdábà fẹ́ ṣe kankan pé ìjẹ́bì kan bẹ tí mo lè fara pamọ́ sí tọ́lọ̀ ò ní rí mi bí tírú àyè bẹ́ẹ̀ bá bẹ ajẹ́ pé máa dáràn sùn tí ọba ti ń kọ́ kóra rẹ̀ ń dànù jìnnà sí ọ̀ràn àdá torí ẹ̀ eléyìí ó ń bẹ nínú nǹkan tí ìyẹn á máa ṣe tẹ̀mí fi máa ṣe dáadáa tí ìyẹn bá ti ń ṣàkíyèsí bọ́lọ̀ wọn bá ń rò kò sí nítọ́sẹ̀yìn ọlọ́run tí ìyẹn bá fẹ́ ṣe jàǹbá kò ní ṣe tí ìyẹn bá fẹ́ jalè kò ní jà tí ìyẹn bá fẹ́ ṣàgbèrè kò ní ṣe tí ìyẹn bá fẹ́ ba nǹkan jẹ́ kò ní bàjẹ́ tí ìyẹn bá fẹ́ dínà mọ́ ọmọlàkejì kò ní dì nítorí bọ́lọ̀ wọn bá ń kọ́ ìrìn yẹn a bẹ́ẹ̀ yẹn bá rí ọ̀wọ́ eléyìí ṣe wàláhì lágbọ̀n ọ̀dọ́ tiẹ̀ ayé dáadé nù tẹlómìnà bá tún ṣe tẹlómìnà bá tún ṣe ajẹ́pà burú tán lábẹ́ sámà ọ̀dọ̀ àjàmá ẹlẹ́kẹ̀rin onáni atawubiyah kéèyàn máa bá ẹ̀mí rẹ̀ wí kó máa bú kó máa bú ẹ̀mí rẹ̀ lórí àwọn àìda tẹ́mi rẹ̀ bá ń ṣe kó wọn máa bá wí. ó ká mọ̀ pé ọ̀tá wa tó tó ga jù ọ̀tá tá a ní tó ga jù ara wa lọ́wọ́ o náà lẹ́mí wa nítorí pọ́lọ́ ní nǹkan tí wọ́n máa pè yàn lọ sí di kásá ìdá ọlọ́run ní nítorí pé yọ́n máa dẹ̀gbẹ́ lọ sí aburú ní ti ipe ká fọ́ ma kó lè bá a da ọlọ́run kọ́ wa ipe ká mu tó dọ́gba ọlọ́run sì pa wá láṣẹ ká kí sẹ́kẹsẹ̀kẹ̀ bọ́ lọ́wọ́ àti lẹ́sẹ̀ kọ́ mọ́ bá gbé wa lọ bí tí ọ̀dà ọlọ́run fẹ́ kọjá pàwọ́ la borí ẹ̀mí wa níbi àti fà wá bí ká ṣe tọ́lọ́run ká tẹ̀lé ta nàbì sallallahu alaihi wa sallam ká sì jìnnà sí gbogbo ńtọ́lọ́run ọba kọ̀ fún wa táwọn fi jágbe mọ́ wa nípa rẹ̀ ká má jẹni tó jẹ pé yọ sọ̀rọ̀ alẹ̀ tẹ́mi ó fi wá dá wa níjàkadì tó fi wá sọ wá dọ̀tọ̀ ọlọ́run ọ̀tá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá fi lè sọ̀rọ̀ alẹ̀ fẹ́mi rẹ̀ ẹ̀mí ọgbọ̀n rí mọ́ ọ lọ́wọ́ yóò sì sá mọ́ ọ lọ́wọ́ yóò di ń tọ́ bọ́ lábẹ́ ìkápá rẹ̀. lọ́yẹ kò ní lè mú ma àmọ́tọ́ ọba sọ́ọ̀lẹ̀ tó ń fi gbogbo ojúmọ́ bá wí tó ń fi gbogbo ògbà bẹnu àtẹ́lu aburú rẹ̀ tó o sì jẹ́ni tó ṣe pé ń kìlọ̀ fún ó súnmọ́ ìgbéga mi rẹ̀ padà di anafsul mutma'inna ẹ̀mí àfìfàyàbalẹ̀ ẹ̀mí tí wọ́n máa pè yàn. lọ síbi ìwọ náà wàá darapọ̀ mọ́ àwọn ẹrú ọlọ́run àwọn ẹni tó ṣe pé wọ́n yọ́nú sọ́lọ́run ọlọ́run ọba sì yọ́nú sáwọn náà àgbọ̀dọ̀ gbàgbéra ń gbà kankan o níbi àti máa ṣèrántí fẹ́mi wa níbi àti máa bá ẹ̀mí wa wí ọlọ́run ni wa dhakkir fa inna dhikra tanfa'ul mu'minin ẹ máa ṣèrántí torí ìrántí ó máa ń ran àwọn mùmínì lọ́wọ́. ẹni láti máa ṣe ìrántí fẹ́mi yín gbogbo wa ojú ọ̀nà tá a lè gbà táàfin rẹ́mi wa bá wí ó náà nípa àgbọ̀dọ̀ pátì gbà kankan a máa fi hàn ìjọba ṣe tí ọ̀dà ètò ṣe tó kù díẹ̀ káàtó àti wípé ẹ̀mí yìí ọgbọ́dọ̀ ó sì jẹ́ ẹ̀mí tó wà lórí ìmànà ọgbọ́dọ̀ jẹ́ ẹ̀mí tó ṣe pé yọ́ọ́ máa gbé ni lọ síbi àti wùwà gọ̀ ọ́ máa sọ fẹ́mi rẹ pé wọ ẹ̀mí mi àìmọ̀kan rẹ peléke o ọ̀fọ̀gbọ́n alẹ̀ ọ̀wá ń fa gọ̀ sọgbọ́n nígbà tó sì jẹ́ pé pẹ̀lú bó ṣe ń ṣe yìí ọ̀fẹ́ jọ pé wọ́n fẹ́ sọ́ọ̀mù ọ̀kan lèyàn sì wọ̀ nù méjèèjì sọ àwọ̀ ọsọtí ọlọ́run wípé ká wọ náà mi tóbi jẹ́ pé ìdíkà ṣeré ká ṣẹ̀fẹ̀ ibẹ̀ ló ń pè mí lọ gbogbo gbà sọ ọmọ pé torí rẹ lọ́lọ́run ṣe dáná ló ṣe dá àlùjánnà ni sọ ọmọ pé gbogbo jẹ́ má ti ní bọ̀ ó ti súnmọ́ àti pé tí ọba àpẹjù bẹ́ẹ̀ lọ náà súnmọ́ alùkìyàmà ń bọ̀ ọ̀gbọ́n tọ́lọ̀ sọ ni iqtaraba linnasi hisabuhum wa hum fi ghaflatin mu'ridun àti ṣètìrò fáwọn èèyàn ti súnmọ́ o ṣùgbọ́n náà ìfọ́nufọ́ra ni wọ́n wà tóníkàlùkù wọn ti tàkìtì pàkọ́ wẹ̀mí mi kí ló mú ọ dájú burúkú báyìí tọ́ǹsẹ̀ lọ́n lọ bó ti ṣe fẹ́ sóòrò pọ́lọ́ wọn bò rí ọ ni tóbi jẹ́pà ìgbàgbọ́ rẹ wà ń pelé kesi tọ́ba mọ̀ pọ́lọ́ wọn bá ń rí ọ lọ tó ṣẹ lọ́n báyìí ojú ò tì ọ ni bẹ́ẹ̀ la máa bẹ́ẹ̀ mi wá wí bí gbàtọ́ ń bá yàn sọ̀rọ̀ rẹ́ẹ̀ náà la sọ pé tọ́ọ̀bá máa ti pẹ̀mí rẹ̀ ń jà ọ̀dájú fẹ́ wà lẹ́jẹ̀ èèyàn gbọ́dọ̀ pé ẹ̀mí rẹ̀ níjà ẹni ò fi rọrùn fún yàn láti wọ àlùjánnà tó bá di jọ́ pé dàgbéyà ìgbésẹ̀ karùn ti parí ọ̀nà ni almujahada almujahada ọ̀nà ni kéèyàn ja ẹ̀mí rẹ̀ lógun báwo láti ṣe jẹ̀mí lógun ẹ̀mí tí máa ń pè yàn ṣàì ẹ̀ jà lógun ẹ̀ mú má ṣàì ẹ̀ kọ̀ láti ṣàì ntí ntí ẹ̀yin ò rí ló sì jẹ́ kó ń rí yín ó wá ń tì yín pé ó mọ ògógóró yìí níṣẹ́ sọ mi ní mọ ògógóró òun sọ pé ó mú wọ́n sọ pé ò mú ó mú kò mú pẹ̀lú òkú ọlọ́run tí wọ́n bá dúró mú mú náà ó dàbí kì fún ọ ni wọ́n làwọn fi kì tí wọ́n bá ti mú ọ wọ́n á sọ kọ́ lọ́ọ̀ mẹ́jẹ èèyàn dá lẹ́sẹ̀ wọ́n á fẹ́ wọ́n á fẹ́ bá tó egun ẹ̀ wọ́n á sọ pé káwọn tó tò ìgbésẹ̀ àkọ́kọ́ òní káwọn kò gbogbo ra ibi tí ẹsẹ̀ ti dáhùn ẹsẹ̀ tèmi kọ́ ọlọ́mọdé gbogbo báwò àwọn ọmọ pé ah, sọfẹ́ kẹsẹ̀ ló ẹsẹ̀ tèmi ò ní dágbé ṣùgbọ́n gbogbo òní fi rẹsẹ̀ tèmi nígbà tí wọ́n bá ti jẹ́ ẹ̀mí rẹ lógun ó rí pẹ́mi rẹ ẹ̀mí rẹ ọmọ sọ́kọ́ kíkẹ́ ní bẹ́ẹ̀ wọ́n máa fi ra ẹni kẹsẹ̀ ti gbádùn àbí bẹ́ẹ̀ kọ́ ni ó sì máa ṣe àtàkùn là ẹ̀mí rẹ tí máa kọ́ bàjẹ́ fún ẹ àgbógbóró mà ànábi wa sọ kọ́ lọ́wọ́ fi wòsàn ló mọ̀ sára nítorí ọ̀n sílé wọ̀ láíláí tó nǹkan yẹn máa lọ́dọ̀ ìdí ṣùgbọ́n ìyàlẹ́nu yóò jẹ́ sí ní dọ́tà náà wò bá dé yóò fẹ́ sí yẹn lẹ̀ torí ẹ̀mí tí pe ní ṣèbàjẹ́ òun yóò borí rẹ̀ torí ẹ̀ lẹ́sìn lẹ́sìn gbọ́ tí wọ́n sọ pé ah èmi náà pè ní sẹ́sìn lónìí ṣùgbọ́n àwọn fámìlì wa nígbà gbogbo wọn sì wá dẹ́yẹ sólú ẹ̀ kọ́ lẹ́ẹ̀bà rí tóun náà ń ṣe ti ọ̀dà torí ẹ̀ ó dàbí ẹni tó dẹ́rù bá ní pété ọba comply ayọ̀ ń lè má mú pé ń dọ́tà ń bá ń ṣe ọdún òòsàlú àwọn jùmọ̀ tó bá kankun sí kútùbà tó ṣe òun náà ní bí ò ti ṣe burú lábẹ́ òfin ẹ̀sìn tìyín náà pé kí ọmọ ìlú ọba wọn kópa nínú ọdún òòsàlú ẹ̀rí pé ń dọ́tà máa ń sọ bẹ́ẹ̀ fún lè má mú yọ máa kankun ni kódà kó sí pọ́ńbídìí àná lórí ẹ̀rù ọmọ àbá pàwọn ìlú ọkọ̀ tó báwọn bá bá gba tòun ìlú ọkọ tòun yọmọ akán fún làbíyá gbóò láti ṣe ńgbà tó yàtọ̀ bàbá sọ pé ṣe ọgbà bọ́ọ̀gbà wọ́n á sọ pé ah, ah nígbà tọ́ba là ṣe àti lọ́ba pa ọbẹ̀ èdè gíní ọbẹ̀ ìmáyà ọbẹ̀ ìdámà àti lọ́ba ọ̀nà àlàpàlà tó ọ̀gá tuntun á sì láwà nínú kí ẹni tí máa ń pààyàn láti gbé ọ̀sẹ̀ náà máa sọ pé à òbí lórí ẹnìkan nílẹ̀ yìí mẹ́tì ọkọ tẹ́kọ̀ ọlọ́dẹ sáńpù alákọ̀ọ́kọ́ lágbóni mẹ́tì kẹyọ bàjẹ́ kò ní bàjẹ́ lórí jẹ́ o tọ́ńtọ́ ọ̀gbọ́dá rí ọ̀gbọ́n tó kúrú náà káwọn ẹ̀ má tó akọ lẹ́yìn rẹ̀ ọ̀gbọ́n tó tẹ̀lé fún wa bẹ́ẹ̀ bá rí òun náà tí ọ̀fẹ́ sáyidá lọ́kàtà ẹni tí máa kọ nǹkan fún yàrá wọn máa sọ fún gbà máa sọ pé ah ìmáàmù ìmáàmù ìmáàmù ẹ̀kọ́ dára ọ̀daràn ọ̀daràn wọ́n tó jẹ́ ìmáàmù ló ń tún wá ń gbé ẹ̀kọ́ lárugẹ lórí mẹ́fà òun náà máa rí bẹ́ẹ̀ lẹ́nu bọ́lá sì dá wa. bá jẹ́ àyẹ̀rẹ̀ lógún kò sí sàyè tó máa ń wọ ní sóríire láì wọ ní sóríire láwùjọ yà torí ẹ̀mí ntí máa ń wọ ẹ̀mí bí ìbàjẹ́ òsì wà láì ntí máa ń wọ ẹ̀mí ní ìbàjẹ́ ẹ tara bọ́ọ̀lù tẹ́ ẹ máa wò kẹfì sàpèjúwe tẹ́ máa ní máa ti gbá máàcì tán immediately máàcì mi ò tún tẹ̀lé immediately máàcì mi ò tún tẹ̀lé immediately ẹlẹ́kẹrin ò tún tẹ̀lé. one hour thirty minutes one hour thirty minutes ó di three hours irú rẹ̀ míì náà ó di kí ni six hours ṣé yóò sùn yín wò kìí sùn wọn wò àmọ́ ní máa ń mí pẹ̀lú ìmáàmù yẹn ni pé ó lè má lo fifteen minutes kó tó dé ọba tún á dé tán gbàrà ni wọn mọ̀ pé kí ogún kan là ẹnìkan tó wá wà mẹ́ta jọjọ́ dára pé ẹ lè bíjì ẹ yọ ni àwọn máa ń gbárù wọn dànù ni abẹ́rẹ́ rí nǹkan mẹ́ nígbà tí wọ́n sì fẹ́ gbá free kick nínú bọ́ọ̀lù tí wọ́n ń gbá rẹ́fírí ó ní bọ́ọ̀lù yẹn mẹ́sẹ̀ gbé kalẹ̀ wọn gbé kalẹ̀ dá àwọn players bíi mẹ́ta wọ́n dúró nítòsí bọ́ọ̀lù ó ní no ẹ ti súnmọ́ ju ẹ súnmọ́ ẹ̀yìn wọ́n súnmọ́ ẹ̀yìn pàtàn súnmọ́ ẹ̀yìn àwọn opponent wọn àwọn náà wọ́n sùrù bò wọn wọ́n ti fẹ́ máa gbára wọn kó tó di wọ́n gbá bọ́ọ̀lù ó lẹ́yìn náà súnmọ́ ẹ̀yìn gbogbo ẹ̀ wọ́n ọ̀bà àsìkò jẹ́ o mo rò pé yé pé yẹ mọ gba ti rẹfiri yẹn ó máa ń to bọ́ọ̀lù dáadáa ó máa ẹ àmọ́ gbà tí bàbá yìí máa ń tọ́bẹ̀rẹ̀ sí kakí ó tó gun ẹ wo bínú ṣe ń bí gbogbo jẹ̀mọ́ ọdàbí oyè lé tẹbi bẹ́ẹ̀ ń bí tiẹ̀ ń gbowó oṣù ni ń bí tiẹ̀ ẹ rí i pé tá a bá lè já ẹ̀mí ara wa lógun ọ̀dájú kó sórí láyé sórí ẹ̀mí máa ń pè yàn inna nafsa la ammaratun ẹ̀mí yọ̀ọ́ máa náà bí ká a. ọ̀yẹ́kẹ́ iná jáde fún ilé ayé kẹ́tì ẹ̀ má ṣe zìnà lẹ́ẹ̀kan rí náà àkè ń bẹ́ẹ̀ táwọn sì ṣe zìnà ta tó yín bẹ́ẹ̀ lẹ́mí yọ ọmọ sọ ilé àmọ́ sọ bẹ́ẹ̀ mi kì í zìnà àbí kí lórí ọ̀dájú pọ̀ gbá mi bẹ́ẹ̀ ni tọ́ba gbá mi ọ̀sọ̀ kókó ṣe zìnà bẹ́ẹ̀ ni olùtẹ́mi rẹ̀ ọmọ sọ pé kí ni ìdí owó lọ wáyé wọn á gbé yẹn sí di owó kò lówó nítorí wọn á fẹ́ lówó ẹ̀wọ́n kan gbé mi bèbè ò ní jíwó ní jíwó ha ẹ̀rì nísìnyí wọ́n fi ń ṣe ọ̀gá kan bì kan báyà lákòóso nílùú bí ẹnìkan ni wọ́n lọ jẹ sí amanuka gọ́ọ̀mẹ̀ nílùú kan ní nàìjíríà ni tíṣẹ́ bá ti wá parí lójoojúmọ́ yóò gbọ́kọ̀ jọba sí secretariat yóò wá fún mọ́ṣíìnì tiẹ̀ wálé òun ò tí ì lówó mọ́tò àmọ́ gbà pé torí pé chairman local government ó ní mọ́tò tíjọba gbé kalẹ̀ tí wọ́n mọ̀ ọ́ tó bá ti parí iṣẹ́ yọ pàkì mọ́tò sọ́fíìsì yóò sì fún mọ́ṣíìnì yọ gbogbo ará àdúgbò ọmọ àfìsí yẹyẹ títíà ẹ bá pé mi so ẹ ní jáde nígbà tó wá parí iṣẹ́ bí ọdún mẹ́ta tó wá padà lé tó bá yẹ lówó kankan tí wọ́n fún kò sí nǹkan kan tó jí mú kò tí kó gbogbo fámìlì bá dẹ̀ sí èèyàn kú ṣé alágbádá tó ṣe tí a máa rí fóun ti jáde ni adúrúlé tó ti kọ́lẹ̀ adúrú mọ́tò tó ní àwọn adébẹ̀ wọn kàn bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run ní ti sẹ́jọba. àyèwà òun kan alára yóò máa rí bẹ́ẹ̀ lẹ́mìí o owó ni contract tá a gbé jáde ní ten million yálẹ̀ hundred million sí náà tí nǹkan kò ní ṣẹlẹ̀ tó o tún wá sí mú náìtì mílíọ̀n yẹn èmi náà tún ayé mi sí náà tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, ah, ṣé gbogbo èèyàn ló lè jẹ́ sí àmọ́ ẹ̀ gbọ́dọ̀ lọ́ ràn mí lọ́wọ́ ah, ìgbà ló nígbà ló jẹ́mi náà ló jẹ́mi dáre ẹ̀mí rẹ̀ ọmọ sọ bẹ́ẹ̀ yọmọ aṣọ bẹ́ẹ̀ mi rẹ̀ tó bá tẹ wọn sọ́ọ̀lù tọ́ba láti rí òde tó bá tún kọ́ wo ṣé bó ti máa ń kọ́ wọn ni kì í jẹ à nítorí o ṣe ń dùn mí o bí ọba dùn ọkọ dùn èmi ò ní jalè tẹ́ ẹ bá máa bẹ́ẹ̀ ṣe lé bẹ́ẹ̀ mi yín já èèyàn lè sóríire láyé kò lè sóríire lálùkìyà gbogbo kò tẹ bá wà wà ní torí ẹ ọlọ́run bá dáwọ́ tún wá sí ràn wá lọ́wọ́ bá wa tún ẹ̀mí wa sí ràn wá lọ́wọ́ láti borí aburú ẹ̀mí wa bí wa jẹ́rí aburú ṣetán tí wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí sì fi ṣèwà tàtúbọ̀tán wọn dá láyé tàtúbọ̀tán wọn dá lálùkìyà mọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك